السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ tọ́lọ́wọ́n ọba tó fi ìtẹ́ darí wa síbí ìlénìí láti wá láti wá béèrè àlékún nínú ìmọ̀ bá ṣe sìn kọ́lọ́mù máṣá ìyọ̀ǹda ìmọ̀ náà fún wa kó wá ro ẹ̀mí wa kí gbogbo ń tá a bá mọ̀ kọ́lọ̀ ń ṣe ní àmọ̀múlò fún wa kó dẹ̀ jẹ́ ká dé bá ibi tí ó ti lẹ́sàn-án rí ọjọ́ àjíǹde. ọ̀rọ̀ àkídà kan ni mo fẹ́ bá wa sọ lénìí. ọ̀rọ̀ akhlaq ìhùwàsí pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú nǹkan kan tí àwọn ọmọ ìyá wa kan pè mí sí pé kí wọ́n bá wọn fi sọ̀rọ̀ tí mo rò pé mi ni máa ṣe lẹ́sọ̀ yẹn fún wọn tẹ́lẹ̀ but ó jọ bí kọ́ọ̀là nítorí mi rí kọ́ọ̀lù wọn. wọ́n pè wá sákèsì nípa pé ọ̀pọ̀lọpọ̀ wa bá a ṣe ń rìn sagbo ẹ̀sìn tó àwọn ojúṣe kan tá a ní sí àwọn alámúlétì wa àmọ́ àmọ́ ní ojúṣe ẹ̀sìn ní tó sì jẹ́ pé nínú tíyàn fi ń yára pèèyàn fẹ́sìn islam jù nínú àwọn ojúṣe fáwọn alámúlétì ni àwọn alámúlétì yìí àwọn náà lànàbì sallallahu alayhi wa sọ wípé tá a bá lọ jọ́lọ́ wọn bá ń pè ohun tí wọ́n bá sọ ń pa wa ó ní yóò máa jẹ́ ní tọ́lọ́wọ́n bá ń stamp. a. Ah, ọmọ lágbájá jáde láyé ah subhanallah ẹni rẹ ló lọ yìí o ọlọ́run ni rẹ ni. wọ́n bá ní a ah, arábìnrin yẹn jáde láyé àkútúkú ẹ̀ wàláyé ẹni ibi ni àti ẹ̀dúpẹ́ sádùúgbò sinmi ń ṣe tí mú yìí. ó máa náà ni àfi tó bá jẹ́ pé lórí àbòsí ni wọ́n ti sọ bẹ́ẹ̀ torí pé kò tó wá bí àwọn tí wọ́n bá múlé tì gbogbo wa la máa ń ṣàìn níta bẹ́ẹ̀ ni apá tó máa ṣe lórí tv dáadáa bẹ́ẹ̀ ni pé màláìka ló ń sọ̀rọ̀ téèyàn ò bá lọ sọ́dọ̀ àwọn ará alẹ́ ẹ̀ tí wọ́n bá gbénú ilé téèyàn lọ sọ́dọ̀ àwọn alámúlé tiẹ̀ láti lọ bèrè pé báwo la apá yìí ṣe rí àwọn ló máa ń mọ̀ wá ju ẹnikẹ́ni lọ torí ẹ̀ ẹ̀ a mọ kí ni islam sọ nípa nǹkan tó jẹ́ ojúṣe tiwa sí wọn kádẹ̀ ṣọ mo bí ọlọ́run ọba ìbá tí mo fẹ́ pè alákìyèsí sí lónìí ẹ̀jọ̀n tó tọ́ ẹ̀jẹ̀ ká tẹ́sí gbọ́ dáadáa ẹni ọlọ́run bá ti ní kó dá nínú wa kò ní dín dídá ẹ̀kú àfilékún ni ẹni tí ò bá wá mọ sáwọn alámòlékì tẹ́lẹ̀ nípa pé kò sínú ẹ̀kọ́ tá a kọ́ ní skul skul ti ẹ̀rán eléyìí eléyìí ò pawó lọ́fíìsì kò sí nǹkan tó kan skul pẹ̀lú gbòòrò eléyìí ẹ̀sìn ọlọ́run náà ló máa ń ka gbélé yìí fún so ẹni tí kì í bá ṣe kó mọ̀ tẹ́lẹ̀ kó kọ́ ká lè rí ibire dé sí lọ́dọ̀ ọlọ́run ọba. àkọ́kọ́ náà ẹni tálọ̀ ń bá ní kó jẹ́ ọmọdé bíi tèmi báyìí tó ti lo bíi thirty forty years lórí ilẹ̀ ayé á ṣàkíyèsí wípé àwọn ìyàtọ̀ kan wà láàárín báwọn èèyàn ṣe ń bára wọn díìl gẹ́gẹ́ bí alámúlétì nísìnyí sí bó ṣe wà rí thirty forty years back. Um, pàápàá jùlọ ẹni tó bá jẹ́ pé kì í ṣèkó ni wọ́n bí sí tí wọ́n bí sí bí ìlú òkè àbílẹ̀ haúsá àbáwọn àyè bòmíì a máa ṣàkíyèsí àwọn nǹkan kọ̀ọ̀kan tó ti yàtọ̀ ń sìn sí bó ṣe rí nígbà yẹn ẹ jẹ́ kí n sọ méjì nù nǹkan tẹ́mi ṣàkíyèsí ibi tẹ́mi ti ṣe kékeré ìyẹn early elementary school years ilẹ̀ haúsá ni ó dẹ̀ jẹ́ tì kan tó jẹ́ pé àdúgbò yorùbá ni nílẹ̀ haúsá ó wá kó yorùbá tó jẹ́ mùsùlùmí àti yorùbá tó jẹ́ kẹfẹ́rí ó kó apapọ̀ àwọn tó pọ̀ nínú àwọn tajọ́ ń gbé ládùúgbò ńgbà náà àwọn ọmọ ìyá wa tó jẹ́ ará ògbómọ̀ṣọ́ ni wọ́n torí wọ́n pọ̀ lókè ọ̀yà gan ògbómọ̀ṣọ́ ọ̀fà òṣogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n bí wọ́n ṣe jẹ́ christian báwọn tó múlò tì wá ṣe jẹ́ christian bá ṣe jẹ́ christian tó ìbáṣepọ̀ tó wà láàrin àwọn òbí wa àtàwọn tá à ń sọ yìí ó fún ògùn régé débi pé tí wọ́n bá fẹ́ pa ẹdìẹ tán máa jẹ́ nínú ilé wọn àwọn tí mò ń sọ ń pa wọn yìí wọ́n ní ọmọ kan tó popular tó ti jẹ́ mínísítà rí ní nàìjíríà professor àbí dr amos adamu ẹni bá gbórúkọ yẹn rí he was a one time minister for sports ilé àwọn parents wọn ó fèsì láwọn àǹtí tèmi tí mò ń gbé lọ́dọ̀ wọn báyìí ni christians ni wọ́n ṣùgbọ́n neighborliness yẹn ìfẹ́ ti pé àdúgbò ìjọba wa pọ̀ wọ́n kà á kún débi pé táwọn bá fẹ́ pa ẹdìẹ tán máa jẹ nínú ilé wọn nígbà tí mò ń sọ yìí wọ́n á wá àwọn ẹ̀gbọ́n tiwa wá ẹ bá mi pe bashiru ẹ pe raufu wa wọ́n wá bá wa pa ẹdìẹ torí pé christians ni wọ́n nílẹ̀ haúsá kẹ̀dẹ̀rẹ́ ìgbàgbọ́ èyí tó pọ̀ nínú àwọn èèyàn ni pé ẹran tí káfíìrì bá dún gífà ni torí ẹ̀ táwọn náà bá fẹ́ pa ẹdìẹ tán máa jẹ nínú ilé wọn àwọn ẹ̀gbọ́n tiwa tó ń lọ léèké náà máa ránṣẹ́ sí pé ẹ pé ràó fún wa torí wọn ní iṣẹ́ káwọn pa tán káwọn káwa má lè bá wọn jẹ bó tiẹ̀ jẹ́ pé islam tọ́tọ́ran kí nàṣọ́ra christian bá do lè jẹ́ but mo ń jẹ́ kẹ́ understand ibi táwọn náà make allowance fún pé àwọn ò ní fẹ́ pa ẹbí ẹ káwọn neighbors àwọn tó jẹ́ mùsùlùmí má lè bá wọn jẹ wàláhì wọ́n máa ránṣẹ́ pè wá pé ká bá wọn pẹ́ di ẹ lónìí sìn kiri yóò ṣe yẹn mọ́ as a matter of fact oúnjẹ tẹ̀yìn gan bá sè tẹ́ bá pẹran ẹlòmíì àtúndẹ́lẹ́bọ ní òun lè bá yín jẹ nǹkan ti yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀ now mo rántí bákan náà wípé nígbà tí mò ń sọ yìí kíkan nínú wa bá ṣẹ̀ àwa tá a jọmọ wẹ́wẹ́ bóyá ìkan nínú àwọn bọ̀dá tílé wọn jẹ́ bí ilé kẹwàá àbí ilé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n tílé tiwa nínú street yẹn òun ló máa nà á wálé tó bá wá nà á wálé àwọn òbí wa ò ní béèrè pé ọmọ ta ni ẹ tó fi nà á tó bá rí pa tó fẹ́ sorí kunkun àwọn náà sọ fún pé òkè má fọwọ́ nà mọ́ ẹgbà rèé torí pé àwùjọ máa ń dáwọ́ jọ tọmọ nígbà yẹn wàláì mo rántí àwọn kan wọ̀nyí vividly tó fi jẹ́ pé ọmọ tó fẹ́ ṣìwà hù tí ò bá fún wájú ilé wọn ọkùnrin ò balẹ̀ ibikíbi tó bá wà ládùúgbò ẹ̀rù ń bà pé bọ̀dá lágbájá lè róyìn ẹnìkan tí ò tiẹ̀ mọ̀ fún àwọn pẹ́rẹ́ǹtì òun rí ó lè yọ kòbókò kó fi ẹ̀rí kéèyàn náà ti yàtọ̀ ń sìn even ọmọ ẹni tẹ́ ẹ mọ̀ gan-an láti ṣọba wí ni àwọn òbí ẹ̀ máa béèrè tó bá ti sunkún délé wọn ní lónà ẹ̀ tó bá ní bọ̀dá kíní kan wọn ní kí ló ń ṣe fún ìyá ẹ̀ máa fún dání wọn á délé yẹn pé kí lọ́mọ wá ṣe tó fi nà in fact ó ń mù sí ó ń mù gan ó ti di pé ká ṣọ́ra tó bá ní ah mo ṣàkíyèsí ó ń mù pé ọmọ yín ń ṣe bákan á ní ẹ̀ẹ́n wọn lọmọ tiwa ń ṣe bákan ọmọ tiwọn ló perfect so gbogbo àwọn nǹkan wọ̀nyí a rí i pé ó ti yàtọ̀ sí báwọn òbí wa ṣe ń ṣe láyé àtijọ́ èyí lè má lákèéfì ẹ̀ but àwọn tọ́lọ́wọ́ bá ní kí wọ́n ti bá àwùjọ míì ó yàtọ̀ sáwùjọ èkó náà wọ́n mọ difference yìí ṣùgbọ́n ṣíṣe sí yàtọ̀ nígbà kan sígbà míì ṣe wà nù ẹ̀ ni àbí ṣíṣe títí ẹ̀ yàtọ̀ láwùjọ kan sáwùjọ míì ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ni ẹlòmíì lè dáhùn á ní ẹ bá ṣe ń ṣe ń gba ẹni yẹn ayé ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ayé ti dá ayé dánfó gedegbe ṣẹ̀ṣẹ̀ ni nígbà kan wọ́n bá dáná nínú ilé ẹnìkan tó bá jẹ́ oúnjẹ tí wọn kì í sábà jẹrú ẹ̀ pápẹ̀júwe kò wọ́pọ̀ nínú wa ẹni tó máa ń lójoojúmọ́ ìjọ tán bá wa mo rántí dáadáa kí wa nìkan kọ́nà máa gún wàláhì èyí tó pọ̀ náà wọn ní bọ́ọ̀sì wọn máa mọ̀ pa jẹyán nínú ilé wa ń wọn ti lágbájá lọ fún ẹgbẹ́ ti yàtá ó lè má dájẹ yó wọn á oúnjẹ special lọ́jọ́ yẹn irú òsì ráyé ń tẹ bá kanlẹ̀ fún ẹ tẹ bá gbóúnjẹ wá tó bá tiẹ̀ jẹ́ni tí kì í ṣẹlẹ̀ sí ní ama doubt anibẹ́ àwọn mùsùlùmí bí wọ́n tún ti ṣàdúrà àwọn àdúrà ẹ̀bọ tó máa ń ṣe yẹn torí pé wọ́n ń pàdé àwọn àfáà lóòótọ́ wọ́n ń pàdé wọn ní ọ̀dà àwọn eléyé ọmọ oríṣiríṣi wọn ní bóyá ọ̀nà tún gbé wá tó bá gbà á wọ́n ti ju yín gbà ni nǹkan ti yàtọ̀ sí bó ṣe máa ń rí tẹ́lẹ̀ tàwùjọ a máa wá yàtọ̀ sí tàwùjọ bí tìgbà ṣe ń yàtọ̀ sí tìgbà tiwa nílẹ̀ wa là ń sọ yìí a lè lọ sáwùjọ bòmíì tó jẹ́ pé àwọn ò tiẹ̀ mú pé kí lébọ̀ ó wọnú lébọ̀ wọ́n máa bára wọn ṣe wọn ò mú níṣe láti ilẹ̀ kò sínú àṣà wọn. hausa brother kan tó jẹ́ correspondent fún bbc hausa service ìgbà tí wọ́n transfer sí london office àwọn bbc mo gbọ́ interview to grant wọ́n bí léèrè after six months in england wọ́n ní kí ni yàtọ̀ tó ṣàkíyèsí láàrin life in nigeria in northern nigeria and life in england ó lákìyèsí àkọ́kọ́ tó ń ṣe ni wípé life wọn ní england dáńfó gedegbe ni ṣọmọ lọ́dọ̀ wa ń bí kò ní burúburú kámámẹ́ tó ń gbóló kejì sílé kẹta tá a bá gbúrò wọn fún bíi jọ́mí jọ́mẹ́ta tá a bá pàdé ìyá alágbájá ẹkú jọ́mẹ́ta ò ṣé kò sí afírí tipẹ́ ó ní ní england o lè lo ọdún mẹ́ta ọdún mẹ́rin o ò ní mẹ́ni tó ń gbé next flat torí pé lẹ́yìn pé kẹ́ ẹ pàdé lẹ́nu staircase kò dẹ̀ kò sí tẹ̀lé ó kàn pẹ̀lú good morning wàá bá tiẹ̀ lọ á bá tiẹ̀ lọ ni kí dẹ̀ ló fẹ́ pa pọ̀ mẹ́ta ò ní wá dáná ọdún dédé pé ẹni ẹjẹ́ ká jẹ kò sí nǹkan tó kàn yẹn àwọn akólẹ̀ ò ní kọ̀ láti wá gbẹ̀rẹ̀ wípé ẹjọ́ ká ṣe mílìkì àwọn tá à ń so kálukú máa ń dá tiẹ̀ ṣe ni and uh, tọ́ba tirẹ̀ dàgbẹ́ ni pé nǹkan kan wà tí labour fi fẹ́ dá sí labour rẹ́bi tí wọ́n sọ opposite ní táwa máa expect kó jẹ́ ìṣe ńlẹ̀ wa òun ló máa jẹ́ ṣètì wọn lọ́hùn. tá a bá gbọ́ tẹ́nìkan bá ń na ọmọ ẹ̀ nínú ilé á lọ kanlẹ̀kùn ìyá táyà ẹ̀dá tuntun ọlá ìbá foríjì ọlọ́run ti bẹ̀yìn ní kéèsì tó ò mọ kí lọmọ ṣe aka kábàárẹ̀ ni dá sí ọ̀ràn akakún normal thing ńlẹ̀ wa ń bí báyìí a máa ṣìpẹ́ ọmọ káàtì ẹ̀ tí ìmọ̀ ẹ dákun tọ́ náà ẹ̀ sílẹ̀kùn ẹ yá fi ẹ̀ fún mi. tó bá jẹ́ ní england lọ́hùn-ún tó bá gbẹ́rù oyún tí ò dúró tó tọ́ di lọ́wọ́ èyí tí a ti wá kanlẹ̀ fún yín ó máa dáyà police number ni and i have got some crazy neighbors. ṣé mo ń sìn but kí ni nǹkan tí mo fẹ́ lónìí gbogbo àpòjú òtún mi ṣe fún wa yìí ni wípé tó bá jẹ́ ṣíwáǹdì nìyẹn ìṣe tiwa ń bìyìn ni mo sọ fún mi sọ pé ó sì yàtọ̀ ń sìn sí bó ṣe rí tẹ́lẹ̀ rí ẹ̀ṣẹ̀ olówó à ń bẹ̀ wọ́n ṣe bákan bì kan àwa ń ṣe bá ní ìbílẹ̀ tiwa what is the ẹ̀ṣẹ̀ fáwọn tí wọn kì í ṣe mùsùlùmí kò sẹ́ṣẹ̀ torí pé wọn ò lófin pé bákan ló yẹ kéèyàn ò ṣe as neighbors but fáwa tá a la gbàtọ́ agbàpọ̀ òjíṣẹ́ ńlá sọ́lọ́láhu alẹ́sẹ́lẹ̀m ọlọ́run nífẹ̀ẹ́ wa púpọ̀ kò sí nǹkan kan táwa ń ṣe tọ́lọ́run ò sọ nǹkan kan kalẹ̀ nípa bó ṣe yẹ ká ṣe é àti bí ò ṣe yẹ ká ṣe é. tó ta bá ń sọ̀rọ̀ ní bọ́lúnẹ̀t pé báwo ló ṣe yẹ ká ṣe sálámù létí a fẹ́ mọ kí gan-an lọ́lọ́run ọba sọ ṣé wọ́n lẹ́tọ̀ọ́ ibo lẹ̀fọ́ yẹn ti bẹ̀rẹ̀ ibo ló pin sí báwo ni wọ́n ṣe fẹ́ ká dá fún wọn tó báwo la ṣe lè dá sí wọn tí ó dà ṣe jù so àwa lọlọ́run ọba kẹ́ kó sọ àwọn òfin wọ̀nyí kalẹ̀ fún láti ń wá bá a ṣe máa mọ àwọn òfin yìí so that a tara ṣíṣọ́ wọn a sí lọ́run a tara yíyàgò fún yíyapa fún wọn a fi sá fún ìbínú ọlọ́run. Um, for my sisters who don't understand Yoruba, the summary of what I've said now is that my discussion with you today is not going to center around Aqidah, which has always been our topic. I want to talk about the duties of Muslims towards their neighbors. Um, neighborliness is one thing that Islam enjoins, and being good to our neighbors ranks high among the good deeds by which we measure the success or otherwise of a Muslim. So much so that the Prophet ﷺ says, when any one of us dies, the comments of people about him can determine where he goes. If they speak good well of him, Allah says, I confirm it. If they speak evil of him, meaning that he was an evil soul when he was amongst them, Allah says, I confirm it. So shall it be for him. And who knows you better than your neighbors? If not members of your family, the people who are most likely to know you next are your neighbors. So I pointed to a few instances of attitudes and practices which have changed over time as regards the manner of interacting with our neighbors. But a long time ago, it used to be considered a communal responsibility to take care of children and to guide them, such that neighbors could discipline the children of their neighbors without causing the anger of their parents. These days, it has changed. You have to be careful how you discipline your neighbor's child, as the parents may not show understanding and they may not understand that you have a good intent in disciplining their child. It didn't used to be so. It varies also, um, traditions vary also from place to place. I mentioned that a Hausa section of the BBC, uh, a correspondent of the Hausa section of the BBC several years ago granted an interview when he moved from Kaduna to London after having spent about a year they asked him what difference he noticed between life in Nigeria, in northern Nigeria, and life in England. And he mentioned that one thing he noticed very strikingly and which he disliked was that the English people kept to themselves. There was not much interaction between them and their neighbors. Everybody kept to himself. Unlike the situation here in Nigeria, you greet your neighbors, you partake in their joy, you tell them when they experience grief and so on and so forth. In England, everyone keeps to himself. So the question is, if they do that in England and we do otherwise in Nigeria, what makes it a crime to do as you like? We say for people who are not Muslims, it is no crime. Anything that the society accepts as a norm goes. But for us Muslims, whom Allah has sent down guidance for, we have prescribed manners of behavior and we must keep to those prescribed manners. This is why I want to discuss this topic. Um, ẹnìkan ni wọ́n fẹ̀sùn kàn wọ́n ní kì í kíyàn ó ní yẹ́s tóun ò bá kíyàn nǹkan ṣe constitution nàìjíríà ní kíyàn kíyàn ni ṣé kò rí sọ tí constitution ò bá ti ní kí wọn má kíyàn kò tí ì ṣe as far as òfin nigeria is concerned but kí islam sọ nípa kákí fine ìgbà náà la tó lè mọ̀ ṣó ṣẹ̀ ṣé ó ṣẹ̀ ṣó ṣe dáa ṣé ò ṣe dáa torí náà káwa dúpẹ́ fọlọ́run òfin làwọn èèyàn máa ń sá fún wípé ìnira ni má ṣu má tọ̀ but àwọn tọ́lọ́run bá fẹ́ lọ́lọ́run máa ń sòfin kalẹ̀ fún wàláhì ẹni téèyàn rò pé ó ní làákàyè lèèyàn máa sọ fún pé ṣe báyìí o gbọdọ̀ ṣe báyìí ẹ nírú èrè kẹsọ pé bákan ni kò ṣe bákan ni kò má ṣe tó ẹni tí kì í bá ti ṣe mùsùlùmí òun fúnra ẹ ti sọ̀rọ̀ ẹ di wèrè ọlọ́run òsòfin kalẹ̀ fún dábà torí wọn kò kò ní làákàyè ká fi comprehend so káwa kọ́kọ́ dúpẹ́ fọlọ́n pé ẹ̀ẹ́n òfin kan sọ pé bákan ni kí n múra ó ní bákan ni kí n behave bákan ni mo gbọdọ̀ ṣe mi ò gbọdọ̀ ṣe bákan ọlọ́run ọba kà ẹ́ fọmọlúwàbí ni so ká má máa wò ó wípé gbogbo ẹ̀ òfin òfin òfin ó nífẹ̀ẹ́ wa ló ti ń sọ àwọn òfin kalẹ̀ a sì ti sọ níjòkó tó wáyé pé xaalẹ́kùndínlá hajà ọba dẹ́dá ni tí ò bùkátà sí nǹkan kan látọ̀dọ̀ wa tó bá ní ká pòfin mọ́ kò ṣe láǹfààní fáǹfààní tara wa ni so nǹkan tá a kọ́kọ́ fẹ́ mọ̀ ni pé ta la lè pè lálàmúlétì gan-an who is your neighbor ta la alámúlétì alámúlétì ẹni tá a bá ń sọ̀rọ̀ pé alámúlétì níbọ̀ èèyàn ó lẹ́tọ̀ọ́ ṣé kí n fún yín láǹfààní who is your neighbor mike rèé ẹni ọlọ́run bá ní kó mọ neighbor as defined by islam ni mo ń sọ o ṣe àdé ẹni contribution. Nígbà aleykum salaam. Forty houses to the right, forty to the left, forty in front, forty behind. Jazakallah khairan. Ẹgbẹ́ nǹkan tí ń sàmì sọ, wọ́n ní as far as Islam is concerned, your neighbor is people who live from within the radius of 40 houses. 40 houses to your right, 40 houses to your left, 40 to the front, 40 to the back. Even though in tí sísá mi sọ hadith hadith anabi kọ ṣùgbọ́n àwọn àáfàá kan sọ bẹ́ẹ̀ àdẹ́ńbọ̀ wá rí kí ni wọ́n rí wọn fi sọ bẹ́ẹ̀. ààrí àyà quran àbí hadith anabi tó precisely sọ fún wa pé neighbor òun lẹni tẹ ẹjọ́ ń gbé nínú compound àbẹ́ni tó ń gbélé kejì àbí tó ń gbélé kẹta tó fi òdiwọ̀n sí. ó wá sàkójọ pé àwọn àfáà ní àǹfààní láti ṣègbìyànjú kí wọ́n yẹ ọkàn ṣe deduction látara aya quran ni hadith anabi ni àwọn àfiwé ọ̀rọ̀ ni pé ókè. Okay, nígbà tọ́lọ́run ò ti sọ precisely kí ni níbọ̀ a jẹ́ pé káwo bá a ṣe lè gbọ́ yé ìyẹn ló lè má kàn sọ orú nǹkan tí sísà mi sọ yìí torí gbogbo nǹkan tí sẹ̀ríà bá ti tó bá ti define àtún ní define ẹ̀ mọ́ àní tún define tí wọ́n bá ní ta mahram mahram ẹni òun ni ta ni o ẹni tá a bá lè fẹ́ àbí àìlè fẹ́ ẹ̀ dẹ̀ gbọ́dọ̀ jẹ́ temporary àbí permanent permanently ẹni tá a bá lè fẹ́ temporarily bíi àbúrò ìyàwó ẹni a lè fẹ́ nígbà tá à ń tiẹ̀ wà ń lé ẹni tó bá ní mahram lajẹ́ fún wa ní àti ṣe mahram ẹ̀dùkọ́ tí à ń tiẹ̀ bá jáde láyé kò sí nǹkan tó láàlè fẹ́ òun nínú ìṣẹ̀rí ọlọ́run ọba so islam ti define yẹn ọlọ́run define ẹ̀ ìdíṣẹ́ ńlá define ẹ̀ but àwọn kọ́kọ́ wà ọlọ́run á lò ó àbánibí á lò kó wá ní define báwo ló ṣe jẹ́ èyí tó bá ti rí bẹ́ẹ̀ yẹn ìṣe tí àwọn àfáà ni pé wọ́n ní àní gbàgbé pé èdè wa tá à ń lò lọ́lọ́run fi bá wa sọ̀rọ̀ so a máa padà síbi pé àwọn tọ́lọ́run fi èdè wọn bá sọ̀rọ̀ yẹn kí ni wọ́n máa ń understand nǹkan yẹn sí yẹn la máa fi tù mápèjúwe nígbà tó ń sọ̀rọ̀ ìrìn àjò ó ní tá a bá ń rìnrìn àjò ká gé òun kúrú tá a bá máa gé òun kúrú kí ni kó jẹ́ distance kò sínú quran ṣe distance báyìí hadith anabi kankan sọ pé distance báyìí ó wá fààyè sílẹ̀ fún pé káwọn afa ṣègbìyànjú ijtihad wọ́n make effort láti deduce pé tó ló lè jẹ́ reasonable distance lẹ́sẹ̀ máa gbọ́ pé àwọn afa kan sọ pé forty eight miles àwọn kan sọ pé kò yẹ kó tó bẹ́ẹ̀ effort ni torí pé sẹ̀ríyà quran àbí hadith ò define ẹ bí quran àbí hadith ò define who is a neighbor tí wọ́n wá sọ nípa ti ìrìn àjò wọ́n ní a máa padà síbi nǹkan táwọn èèyàn bá kà fún distance travelling tí n bá dágbére sí pé tó mo fẹ́ dé fọ̀ tó bá jẹ́ pé àwọn tí wọ́n ń lo àsìkò tá a wà yìí wọ́n gbọ́ sí travelling a jẹ́ travelling ni màá shorting ni wọn tí wọ́n bá gbọ́ sí bẹ́ẹ̀ mi ní shorting nǹkan táwọn afa sọ nìyẹn. so bákan náà àwọn afa wa gbìyànjú lórí who is a neighbor. àwọn kan nú wọn sọ nǹkan tí títà mi sọ yìí bíi alhassan albasri àwọn kan ní rárá kò tó yẹn ẹ jẹ́ ká wo sọ pé forty houses to the right forty houses to the left tá a bá bẹ̀rẹ̀ sí ka fourteen houses láti bí yìí ẹ̀gbẹ́dá ìgbélé rẹ̀ máa dé adẹ́gbẹ́dá no doubt kódà mo rò pé akọjọ ẹ̀gbẹ́dá jẹ̀bá ti la ọ̀kẹ́ rẹ̀. wọ́n sọ pé àwọn afáyé sọ̀sọ̀ kú sọ o wọ̀láì wọ́n sì gbìyànjú ni pé á ah, bá nẹ́bí ṣe máa ń sọ̀rọ̀ níbọ̀ níbọ̀ níbọ̀ àwọn rò pé ẹkú débẹ̀ yẹn. àwọn afá kan rí àwọn ní rárá wọ́n ní níbọ̀ wa òun lẹni tó jẹ́ pé tá a bá pè wọn lọ́dọ̀ wa pé nìkan fi má ok tá a bá pè wọn lọ́dọ̀ wa wọ́n ń jẹ́ lọ́dọ̀ tiẹ̀ àbí tí wọ́n bá pè wọn lọ́dọ̀ tiẹ̀ láì lo microphone wọ́n ń gbọ́ lọ́dọ̀ tiwa ní òní ju bóyá bíi ilé kẹrin sílé karùn-ún lọ. àwọn kan tún gbìyànjú náà àwọn àpá náírà wọ́n lẹ́ni tá a bá jọ máa ń kírun àṣùbà òun ní lébọ̀ yẹn ni pé mọ́ṣáláṣí ń pawá pọ̀ kí wọn àṣùbà tẹ bá wò ó kò síbi tí wọn ayélujára lè káyàn mọ́ àlásàrí ní ìka mọ́ta most lagosians magreb àti ishai inú mòwe ò wá ń ká wọn mọ́ àbẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n àwọn àṣùbà yẹn most people wọn fẹ́ kí ilé wọn tó jáde wọn ní ajẹ́ pé àwọn tá a jọ máa ń pàdé mọ́ṣáláṣí lásùbà yẹn àwọn ni neighbors wa. ṣùgbọ́n kò ti bí opinion ṣe yapa yìí it is safer láti mú nǹkan tí sísà mi sọ pé ká lè mọ àwọn tá a sọ pé a ní ojúṣe sí ká mọ̀ wọ́n láláì ní sílẹ̀ fún pé a tẹ̀rẹ̀ nínú ojúṣe yìí ká consider as the farthest possible thing which is forty houses to the right forty to the left forty iwájú forty lẹ́yìn tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ rí i pé àwọn tá a ní ojúṣe sí ó ti fẹ́ẹ̀ jẹ́ the entire village tó bá jábúlé la wà ó ti fẹ́ẹ̀ jẹ́ the entire àdúgbò tá a bá wà so àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kà wípé wọ́n jẹ́ ẹ̀kọ́ alámúlétì yìí àwọn tá a sọ yìí gbogbo wọn pátá la fẹ́ ká kíyèsí fífún ní ẹ̀kọ́ yìí so. Um, I defined or rather I asked my sister who spoke last to define who is a neighbor according to the Sharia of Islam. And she mentioned that 40 houses to our right, 40 houses to the left. she said houses to the right, 40 to the left, 40 in front of us and 40 behind us. People who occupy such a circle are There is no verse of the Quran or hadith of the Prophet that precisely states it like that. Scholars hold that as a good approximation of who our neighbors are. And I said some of them say no. It is those in such a neighborhood that when the Azan is made from our own house, they can hear the Azan made by mouth unaided by uh, a gadget like the microphone. Some others say the neighbor is the one who observes Salatul Subh with us because mostly people observe to Subh in their places of residence. So people with whom you meet at Subh prayer in the masjid, those are your neighbors. However, it is safer in order not to leave out any of those towards whom we have responsibility, it is safer to take the definition given by Sister Basira, which is the definition of uh, your phones are disturbing this thing, please keep them away from the speaker. So, eléyìí ni definition àwọn alámúlétí. ohun tó kù ni pé wọ́n máa alójúṣe sí wọn ojúṣe tá a máa ṣe sí wọn ẹ̀ka gbọ́ lórí pé tí islam bá sọ pé alójúṣe sí yàn islam kò kọ́ wa wípé ẹni tá a bá lójúṣe sí ká ṣe é láti fi retí pé kóun náà ṣe dáadáa sí wa ohun téèyàn bá ṣe nítorí tọlọ́run kì í ṣe ń ṣe pé mo ṣe é láti fi gbarú ẹ̀ tó wá jẹ́ pé téèyàn ò bá wá rírú ẹ̀ gbà ẹ̀mí ò wá gbẹ̀ kan á máa wá kábàámọ̀ pé èmi náà ò ní ṣe dáadáa sí mọ́ látijọ́ ta ti ń ṣe kò ṣáàṣì táwa. ọlọ́run bá ní wọ́n máa ń mìíràn ilá lèyà abudulayi mùsùlùmí aláhùdí àpáńláṣẹ kankan ju pé kẹ́ẹ̀sìn àwọn ọlọ́run ọba pẹ̀lú ìhlà pẹ̀lú sincerity ohun téèyàn bá fẹ́ ṣe fọlọ́run ọlọ́run lèèyàn máa ń retí ẹ̀sùn ẹ̀ lọ́dọ̀ ẹ̀ kí ló ń jẹ́ kí n máa sọ eléyìí tá a bá bọ́rọ̀ débi pé rẹ́ka ẹlòmíín lè dáhùn wípé ìjọ táwa tá a bá ti ṣe ọbẹ̀ òṣìkí lé àwọn oúnjẹ ránṣẹ́ sí wọn. ìjọ tá a bá ṣe ọbẹ̀ òṣìkí lé wa a máa ń jẹ ránṣẹ́ sí wọn. ìjọ táàbù bá tó bá ní chẹ́ǹgì lọ́wọ́ tá a bá jẹ tọ́kí a máa ń jẹ ránṣẹ́ sí wọn. but wàláhì sá kódà ẹ̀ẹ̀kan báyìí wọn ṣe bẹ́ẹ̀ tó wa a jọ pé òòṣẹ́ nítorí ìtọ́lọ́run òfin wá rẹ̀ ẹ̀dá ló ṣe yẹn fún. tí wọ́n bá ní kò sígbà kan táwa ní ṣíṣe tí wọ́n máa ń dá sí wa báwọn bá bẹ̀ ní àjọ máa dá sọnù àjọ máa ẹ̀ ni àjọ máa ṣe gbogbo ẹ̀ ni àwọn òun torí ẹ̀ náà ṣe ní í ṣe mọ́ a jẹ́ pé ẹ̀ ṣèyẹn ọlọ́run torí ẹ̀dá. pé àwọn nǹkan tí islam bá sọ fún wa tó jẹ́ ojúṣe sí níbọ̀ wọ́n ní wọ́n fẹ́ ká ṣe é níṣe pé a ṣe ń torí ọlọ́run tí labour bá wá ti rú ẹ̀sán that is good tí ò bá ti rú ẹ̀sán tí wọn bá ti rú ẹ̀sán okùn ọpọlọ́run ọba ṣùgbọ́n nature iṣẹ́ rẹ nature dáadáa ṣíṣe ni pé irú ẹ̀ ló máa ń sábà bí irú ẹ̀ ló máa ń sábà bí ṣùgbọ́n ká má dúró lórí pé abu ẹ̀ ń bínú ẹni kò yẹ kí n fọwọ́ rọ́ aṣọ wù lágbájá kúrò lórí wáyà àwọn táwọn gbélé lérò máa ń mẹsàn nǹkan tí mo sọ yìí bẹ́ẹ̀ ni wàláì bóun ṣe máa ń ṣe nìyẹn ṣe irú tó ń ṣe lèmi náà ń ṣe fún o kíá fún good neighborliness bí islam ṣe pa ẹ́ láṣẹ so irú táwọn ń fẹ́ ká ṣọ́ látara ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ yìí ni pé ọlọ́run pa láṣẹ ká ṣe ojúṣe kan tá a bá ṣe é ọ̀dọ̀ ọlọ́run la ti ń retí ẹ̀sìn kódà tí ó mú lágbájá ò bá fi rú ẹ̀sìn tí ò bá fi san fún wa bí òbí sọmọ ni òbí ní responsibility kó train ọmọ ọmọ ní responsibility kó tọ́jú òbí tóbi ò bá wá train ọmọ kí ni ká ṣe táwọn náà bá dàgbà kálá máa mú ẹ̀dán lẹ̀ ayé ẹ̀kọ́ ni là òun fail nínú responsibility tiẹ̀ òun àtọ́lọ́run lẹ́lẹ́jọ́ àwa ò wá ní sọ pé torí pé kò train wa bóyá nítorí pé kò train yẹn lọ́lọ́run ọba ṣe tiẹ̀ sọ́dọ̀ ẹni tó train yẹn àwọn àánú tọ́lá ọba ní kó bá pàdé tó ti wá graduate tí wọ́n náà ti ń gba sálárì tó tó tó tó jẹ tó tó ṣókù bóyá nítorí sẹ́ni yóò dá sí ẹ̀gan ọlọ́run wò mẹ́ lára nígbà tọ́lọ́run ti wá mọ ẹ débi tó mọ ẹ dé wò wá ń sọ pé ah dádì á gbà ṣé lóun ò wà responsible ni èmi náà màá fi hàn pé mi náà wà responsible sí rárá ọlọ́run àbí ẹ tó kíkálukú ṣe tiẹ̀ ní ìrètí ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run báyìí la ṣe fẹ́ ká díìlì pẹ̀lú àwọn wa àwọn máa ń fari dí wa lọ́wọ́ tó bá ti wọlé ẹ̀yin ọmọ ẹ̀yin náà bẹ̀rẹ̀ àbúmọ̀ fún wọn sùn lóo tí wọ́n lójú eléyìí lọ àfẹ́ lọ́dọ̀ tiwa wàláhì lè máa ṣe bẹ́ẹ̀ má ṣe yẹn so wọ́n ní àníyàn tá a fẹ́ fi ná ìsí ó gbọ́dọ̀ a fẹ́ fi rí ọlọ́run pa fi ń wà yọnu ṣùgbọ́n látara pa ṣe dáadáa sí wọn ó ti di dandan gẹ́gẹ́ bí ìṣe ọmọ anabi adam wọn ní ahsin ilẹ̀ nas tẹ̀sán abirikoloba hù àwọn téèyàn bá ti ń ṣe dáadáa sí èèyàn máa ń pẹ̀mí wọn lẹ́rú ni ẹ̀rí pé ń tẹ́ bá ń ṣe dáadáa sí tí gbogbo èèyàn bá gba nǹkan tì lọ́wọ́ ẹ̀ ẹ̀yin ò ní tí ì sọ kiri á ti máa nà sí i torí pé ẹ̀mí à padà síbi dáadáa tẹ̀ ti ń ṣe sí yẹn ibùn tó bá jẹ́ aláburú ẹ̀dá aburú ẹ̀ máa dínkù tó bá ti jẹ́ pẹ̀yìn ló fẹ́ bá díẹ̀ wípé ṣé gbogbo labours náà ni wọ́n ní déédéé ẹ̀tọ́ bákan náà àbá àwọn labours kan wọ́n tún lọ lájọra wọn lọ ẹ jẹ́ ká ṣàwò mẹ́ta lẹ̀tọ́ tí labour máa ń ní ẹnìkan kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ nínú àwọn neighbors oh sorry um retranslation i said when we behave nicely to our neighbors, the purpose of doing so should not be in order that the neighbors behave nicely to us too. Even though, by human nature, people who are nice to us, we usually are nice to them too. But that is not the purpose when we are commanded to be nice to neighbors. We are commanded to be nice to them in order to earn Allah's pleasure. And the reason I'm emphasizing this is that if Allah tries you with difficult neighbors, they may not reciprocate your kindness. And this often pushes some of us to decide not to be nice any longer because you feel as nice as you have been, your being nice has never been appreciated or reciprocated. So you also turn bad because of that. But for the one who understands that when we do good, we do it to seek Allah's pleasure, regardless of what your neighbor meets your kindness with, you'll continue to be kind to them. So that is the purpose. Now, um, ṣé bákan náà làwọn neighbors ṣe lọ́lá tó àwọn àáfàá ní àwọn wọ àwọn àkọọ́lẹ̀ tó wà lórí àwọn alámúlétì àwọn á rí i pé categories mẹ́ta ni wọ́n ẹ máa gbọ́ ẹnìkan ní ẹ̀tọ́ mẹ́ta látara pé one ó jẹ́ labour yẹn ni pé ilé tó ń gbé kò jìnnà sí wa two ó tún jẹ́ mùsùlùmí so ó kun pàjọjẹ́ níbọ̀ ìkànnì ó kun kó tún jẹ́ mọ̀yánú islam èjì ẹnìkan tún wá ní nǹkan tó sì kẹta ó tún wá jẹ́ alásùnmọ́ nípa ìdúdàpọ̀ yẹn ni pé ẹ̀jẹ̀ dà wá pọ̀ àti ẹ̀jẹ̀ tán wọ́n lẹ́ni tó bá kó mẹ́tẹ̀ẹ̀ta yìí pọ̀ ó lẹ́tọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tá a fẹ́ sọ pé jẹ́ ojúṣe wa sí neighbor ju any other person lọ relation wa ni muslim ni ó tún wá ń gbé nítòsí ọ̀dọ̀ wa tó tá a bá ní nǹkan tí ò ṣeé fún ẹni méjì tó jẹ́ pé ẹnìkan ṣoṣo la lè fi ṣe láǹfààní nínú àwọn neighbors wa ẹni yìí á lẹ́tọ̀ọ́ sí i ju ẹni tó jẹ́ pé méjì ló nínú àwọn ẹ̀kọ́ yìí títẹ òpó mẹ́ta lọ. wọ́n kò ju ẹ̀ adélẹ́lòmíì tóun náà jẹ́ níbọ̀ ó tún wá jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kì í ṣe ìbátan. pẹ́ẹ́lì kínní kejì tí wọ́n bá wá ní ìdè nǹkan ó sì jẹ́ pé kínní ò ṣe fẹ́ ni méjì àti mọ bí wọ́n ṣe fẹ́ ká tó èyí tó jẹ́ níbọ̀ tó jẹ́ muslim tó bá wa tan ẹ̀tọ́ tí ẹ ṣáájú èyí tó jẹ́ níbọ̀ tó jẹ́ muslim tí ò bá wa tán àpèjúwe ń sìn àárọ̀ ọjọ́ sátidé làwọn méjèèjì mú invitation wá invitation ọdẹ pàdé ní time kan náà ṣe ẹ dákun a ní ṣíṣe lọ́la báwo nìyẹn ṣe máa choose èwo ló yẹ kí ọ̀nà nínú àwọn méjèèjì yìí àwọn àfààní ẹni tẹ́tọ̀ tí ẹ jẹ́ mẹ́ta lọ́wọ́ wa ó ṣáájú so a máa consider ètò jẹ́ relation yẹn bí ipá wa là ń ṣe nǹkan ni tó ti wọ́n ń wọ́n ní ẹnì kẹta ẹ̀tọ́ kan ṣoṣo lòún ní kò bá wa tán kì í dẹ̀ ṣe muslim ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ nígbà tọ́lọ́wọ́n bá ti ní kájọ wà láyìíká àjọ ń gbé ibì kan náà wàláhì àgbẹ̀dẹ̀ ní kékeré burúkú ni kò sí tó kàn á pẹ̀lú ẹ̀ a ní ojúṣe sí i kódà tẹ́ ẹ bá gbọ́ ìṣesí àwọn sẹ́lẹ̀f fáwọn kan tí wọ́n jẹ́ neighbors wọn tí wọ́n kì í ṣe muslims èyí máa wá ṣèmọ̀ pé ṣé báwọn dẹ̀ ṣe ṣe ìfàǹṣe bí abdullahi ibn umar sọ̀hádì ànábì ni tí wọ́n bá ń sọ nísìn wípé àwọn kan kórira kẹfìrí wọn kì í bá kẹfìrí dá nǹkan pọ̀ àwọn èèyàn á ní àwọn alùsùnà ló máa jẹ́ wọ́n nítorí pé àwọn náà ń gbogbo kò sì ohun bá ń bínú sí àwọn máa jìnnà ṣùgbọ́n nípa pé ká fi ìwà tútù ká fi báwọn èèyàn lò áàlù súnà ló yẹ kó lò jù tó ń ta adarí ẹ̀ ń yọ sí wọn ò ṣe good morning torí pé à kálá ni all the time ó fi nǹkan jọ o kò fi irú ìwà tí ní ká fi bá neighbors lò kò fi jọ áàlù torí nínú àwọn sahaba tí máa ń ròyìn wípé ó le koko lórí kì í fẹ́ fi nǹkan kan yapa abdullahi ibn umar ni débi pé wọn ní abdullahi ibn umar ó kọjá níbì kan ó dàbí kí wọn kọjá níbi orí fíìlì tẹ̀ ń wò yìí kó máa wá tẹ̀ báyìí wọn wá délé rẹ̀ pé kí lórí tó fi ń tẹ̀ ó ní òun mọ̀ pé táwọn ìgbà kọjá níbì báyìí ó máa ń tẹ̀ ṣé ń asẹ́rì yẹn sọ wípé nígbà táwọn nẹ́bí sì fi tẹ̀ ń jẹ́ tí wọ́n ń sọ yìí wọ́n ní igi kan wà ń bẹ̀ tẹ́ka igi yẹn náà síta báyìí so ó ṣeé ṣe kó jẹ́ pé ìpayà pé kéèyàn má forí kọ́ igi lòjíṣẹ́ ńlá ṣe tẹ̀ òun ní bóun ṣe rí ẹni tóun nífẹ̀ẹ́ tọ́lọ́wọ́n bá ní kóun fi gbogbo ìṣe òun jẹ tó tẹ̀ òun á máa tẹ̀ ń bẹ̀ torí pé kò dá lójú pé ṣé torí igi yẹn ni àbí torí nǹkan míì wàláhì bọ́n ṣe fẹ́ ká nífẹ̀ẹ́ ànábì rèé pé tí wọ́n bá ti ní bákan ló máa ń ṣe nǹkan ká má tiẹ̀ kọ̀ǹsídà pé kí ló ṣe táwọn ṣe bá mi àfẹ́yìntàn ọ̀bá ju èbí ṣe máa ṣe tiẹ̀ ẹ wá wẹ́n tó wá nífẹ̀ẹ́ ànábì tó yìí òun làwọn èèyàn máa sọ pé lè koko lórí súnà wọn wá ní tábdùlá ibn umar tó bá rí oúnjẹ jẹ ńlé ẹ débi pé inú ẹ dùn ó pa ẹran ó lọmọ ọdọ kan ó máa ń pa láṣẹ pé ṣé o ti du ẹran yẹn tó bá lòun ti du a ní ibda bìjà rínàlì yahudi rí dájú wípé òfin wa tó jẹ́ yahudi òfin ránṣẹ́ sí ṣé ọmọ yahudi yahudi kọ́ ni christian o jews tí wọ́n bá ní lárúbáwá kórìíra ẹ̀dá kan lórí ilẹ̀ ayé jews ni wọn kó in fact lárúbáwá nìkan kọ́ téèyàn bá ń ka quran gan àwọn tọ́lọ́wọ́n bá ń gbé ṣépè jù nípa pé wọ́n ya aláìmoore fún wọn lọ́run torí pé èyí tó pọ̀ nínú àwọn ànábì ara wọn lọ́wọ́n bá ti yọ wọn ó ránṣẹ́ oríṣiríṣi sí wọn tó ti bẹ́ẹ̀ wọ́n ṣe orí kunkun ẹni tó pé ọlọ́run máa ń bá jù ní quran gan àwọn jews bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ abdullahi ibn umar kò gbàgbé wípé yehudi lẹni yìí tó bá pọnrán ní ilé ẹ̀ ó máa ń tẹ̀ mọ́mọ́ ọ̀dọ́ ẹ̀ létí pé ṣé o ti fi ti ẹ̀ ránṣẹ́ wọ́n ní títẹ̀ mọ́mọ́ ọ̀dọ́ ẹ̀ létí yìí wá pọ̀ débi pé ọmọ ọ̀dọ́ yìí wá bèrè níjọ́ kan pé ọ̀gá mi ṣọ́ṣọ́jù fẹ́ wọ ọ̀rọ̀ yehudi yehudi tẹ̀ máa ní kí n fẹ́ràn kí ló dé abdullahi ibn umar wá dá lóhùn ó ní màzàlá rasulillah sallallahu alayhi wa sallam yusufini biljar hatta zonantu anahu yuwarisu ó ní wàláhì kò sí nǹkan kan tó ń jẹ́ kí n máa ṣe bẹ́ẹ̀ ju pé bá nẹ́bì ṣe máa ń kì wá ń lọ nípa ẹ̀tọ́ alámúlétì ẹ̀tọ́ alámúlétì ojúṣe ń sálámúlétì ó ṣe débi pé mo ti rò pé téèyàn bá kú wọn á ní kálámúlétì onípinnu ogún èèyàn ni ìyẹn ló máa mú mi fẹ́ ṣọ́ pé kí n má ṣe alámúlétì kí n má jàǹbá ẹ̀tọ́ alámúlétì kódà bó bá jẹ́ yẹ̀húdí. nípa báyìí kátígórì tọ́lọ́wọ́ bá ní kí wọ́n pín àwa tí a jẹ́ níbọ̀ fúnra wa sí òun la gbọ́ yìí. káwá mọ̀ wípé jíjẹ́ káfíìrì níbọ̀ kò túmọ̀ sí pààlẹ́ ṣe dáadáa sí i ọlọ́run tẹ̀ sọ nínú tí kò ń ṣe sórí tẹ̀m ehm, almuntahna àbí nǹkan ó ní láyé ní hákùmùlọ àni lẹ́zínà lẹ́mí kọ́tìlúkùn fìdí wọ́lẹ́mí yọ̀kùdìjókùn mímbìyàríkùn à ń tàbàrúhùn ọlọ́run ò ṣe léèwọ̀ fún yín kíkẹ́ ṣe dáadáa sáwọn tí wọ́n bá jẹ́ non-muslims ṣùgbọ́n tí wọn ọ̀jà yín lógun wọn ò sì lé yín kúrò nílé yín tẹ̀ ń gbé tẹ́ ẹ ṣe dáadáa sí wọn ọlọ́run ò ṣe lé wọ̀. so níbọ̀ wa tí ò ṣe muslim ẹ dákun torí ọlọ́run ká tújú ká sí wọn kì í ṣe wọ̀ ká fi ọ̀yàyà pàdé wọn kì í ṣe wọ̀ lópin ìgbà tí kì í bá ti ṣe tó kórira islam tó sì gbé ìkórira yẹn tó gbé lójú àwọn kan gbé kórira tiwọn lójú irú àwọn ẹ̀kọ́ náà ní ká fẹ̀yìn sí. èyí tó jẹ́ pé tẹ ẹ bá kọjá lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀pẹ̀ òun náà kí alájà good morning hi children ẹ ṣe dáadáa síra àwọn yẹn ẹ kí ẹ tújú ká sí kóun náà mọ̀ pé ọlọ́run tí atára náà ń sìn ọba déédéé ni. now àwọn tí wọ́n máa ń wá ń gbọ́rò alùsùnà látòkèrè nígbà míì wọ́n á ti di ìkórìíra fẹ́mi fẹ́yìn alùsùnà débi pé wọn ò ní expect kẹ tiẹ̀ ní dáadáa kan lọ́wọ́ ẹni bá wá múlé tí ahlùsùnà náà tá à ń sọ yìí tí wọ́n jẹ́ kékeré tí wọ́n wá rí ṣe sí yìí akọ́kọ́ change impression tí wọ́n ní nípa wa àmọ́ àwọn kọ̀ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà tọ́lọ̀ fi rú nǹkan yìí kẹ́ mo sin àáfàá kan lọ sílé ẹ̀ nígbà kan kọ́lọ́hún jẹ́ kémi náà lè máa ṣe dáadáa yẹn ṣẹ́rí ńgbà tá a wọ street about five or six houses tá a fi máa délé ẹ̀ gbogbo àwọn tí wọ́n ní shop síbẹ̀ tí wọ́n ń ṣe muslims mama rachel mama ṣe pé ọ̀pọ̀lọpọ̀ including àwọn igbo women tó ń ta panla nǹkan kan each shop tá a dé ni wọ́n kí afa welcome adẹ̀dúró ẹ̀ chukwudi how far you don be our ex in fact mo ń lójú àfa yìí pé àṣẹ bó ṣe máa ń ṣe ń dojúmọ́ rè <laughs> ó impress mi o but mo wo time kalẹ̀ láti ìgbà tá a ti wọ street tá a ti wọnú ilé wọn clear every for àwọn ní kọ́kọ́ sí àfà kódà ọmọ tí ò sí nínú ṣọ́ọ̀bù ó tún béèrè pé ẹni báyìí nǹkan ní àwọn ó ti padà sí east kí ni ẹ̀yìn press ni and wàláhì wàláhì irú àwọn tá à ń sọ yìí ìṣòro ni kẹ́nìkan sọ pé muslims oh they are bad people they are only killers kó má sọ pé no tí ò bá sọ pé ẹ̀sìn yìí sọ ani not all of them tí ò bá sọ pé islam ò rí bẹ́ẹ̀ torí pé kò mọ ìsọ ani no all of them at least òun mọ̀ pé àwọn òun láwọn neighbors kan tí wọ́n dáa so ọlọ́run ní òun ò ṣe léèwọ̀ pé kẹ́ ẹ ṣe dáadáa sí wọn kódà tí wọ́n bá jẹ́ kẹfìrí ilé tí mi nù wá ń gbé kẹfìrí tí ẹ̀kọ́ mùsùlùmí tí ò borí báwo la ṣe ń ṣe sí i kábàtì sọ ti kẹfìrí ó máa ń jẹ́ bí ìgbà tá a bá ní àní responsibility rárá láti ṣe dáadáa sáwọn tí kì í bá borí dé ìtiwa kò dẹ̀ yẹ bẹ́ẹ̀ ẹ dákun torí ọlọ́run ẹ̀kọ́ bó ṣe yẹ kí abáwọn èèyàn lò àwọn tí ò ní súnà lẹ́ẹ̀kan kọ látara tiwa. now um, what i just said in summary is that when it comes to being dutiful towards neighbors neighbors are not all of the same category the scholars say some neighbors have more right to our kindness than others The ones who are neighbors, Muslims, and blood relations deserve more of our kindness than others who are neighbors and Muslims but not relations. Those also who are neighbors and Muslims but not relations deserve kindness before those who are non-Muslims but are not relations. Okay? So, this is how they have been categorized. Which means that if you have anything, any goodness that you want to give, but it cannot go around all the neighbors. This is the scale of preference which we should use in determining who gets it before whom. So for example, if two invitations to a ceremony come at the same time, say on a weekend, one of your neighbors who is a Muslim and who is related to you invites you to partake in a ceremony. Another who is also a neighbor and a Muslim but is not related to you brings a similar invitation. Then the one who has three rights over you deserves to be honored before the other one. And so on and so forth. This is the, uh, the scale. Now, nítorí wá tẹ̀lé pé kí ni nǹkan tó ṣe é lọ́rùn ọ̀yàn tí ká ṣe dáadáa sálámù létí mo fẹ́ lẹ́ẹ̀kan mo ní tó bá jẹ́ àṣà àṣà máa ń change ìgbà máa ń change ẹ̀ àwùjọ téèyàn wà máa ń dictate pé ókè yìí ò tàmọ́ ìlú ìlà tó lè ń fì í ṣùgbọ́n tí nǹkan bá jẹ́ sí i a gbọ́dọ̀ jẹ́ kó bọ́ lọ́wọ́ wa gbogbo bó ṣe lè kí yìí. gbogbo bó ṣe lè wù kí environment change ẹ wá gbọ́n kọ́tọ́ lọ́wọ́ bá sọ nínú sọ́ọ̀tì lẹ́sà verse thirty about thirty six verse thirty six ó ní wà ábùdùlọ wàlà tùṣìkù bíhì ṣẹ́yà wàbìlì wàlìdẹ́yìn ẹ̀ṣánán wàbìlì kùrbà wàlìyàtàmà wàlìmàsàkìn wàlìjárì bìlì kùrbà. والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيديكم إن الله لا يحب من كان إن الله لا يحب من كان محتالا فخورا ọlọ́run ní ẹ̀sìn ọlọ́run ọba láláì rogún ẹ wá ṣe dáadáa sáwọn òbí yín wọ̀bìbìl kúrùbà àwọn alásùnmọ́ relations ọmọ ẹ̀gbọ́n mọ́mì ọmọ ẹ̀gbọ́n dádì ẹ̀yin ẹ má wo pé mọ́mì wa àti mọ́mì tiwọn wọ́n yin òdìkú ni kò sí nǹkan tó kàn yín pẹ̀lú yẹn nígbà tí dádì wà láyé wọn ń fẹ́ rí ẹ̀ ń kú sójú so tèmi náà bá ráwọn ọmọ wọn mi ì mọ̀ wọ́n ọlọ́run pa ẹ̀yin láṣẹ bí kẹ́ ẹ ṣe dára sáwọn alásùnmọ́ tí dádì ò bá gbọ́ yé òun àtọ́lọ́wọ̀n ọba rẹ̀ lẹ́jọ́ tí mọ́mí ò bá gbọ́ yé mọ́mí àtọ́lọ́wọ̀n ọba rẹ̀ lẹ́jọ́ tẹ́yìn bá wá gùn lórí pé báàrin wọn ṣe rí tán fi kú yẹn lẹ́yìn fẹ́ kó kọ̀ǹtínù ẹ̀yìn ti gbọ́ yé pọ́lọ́run pa yín láṣẹ kẹ́ ẹ ṣe dára sí mọ̀lẹ́bí ọlọ́run máa bí yín láàyè ọ̀tọ̀ tí mọ́mí ò dẹ̀ ń ṣe excuse ọlọ́run so kíní yìí bọ́pọ̀lọpọ̀ wá wí jẹ́ pé àwọn tó jẹ́ pé alásùnmọ́ ni wọ́n torí pé bóyá nǹkan kan tí ò tó nǹkan ti ó ti fàjà láàrin àwọn àtàwọn ìyá wa wọn láwọn ń da ṣe ni ẹ̀yin náà wà níṣẹ́ ìkọ́rè ẹ wọn àbí kẹ́ ẹ àwọn ọmọ wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ wàláhì ó yẹ àwọn ìyá wa tì àwọn bàbá wa tì táwọn ọmọ bá ń wa ṣe tí wọ́n fẹ́ já wa lára bá ń rárá ọlọ́run ò ní wa tó bá wù tó má kójú so ẹ̀yin ló yẹ kẹ́ ẹ tún so wọ́n pọ̀ ṣùgbọ́n èyí tó pọ̀ torí pé àkàn dorí náà ni kò yé wa ibi táwọn wọn nínú ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ láyé àwa náà ní fẹ́ débẹ̀ kò dẹ̀ sí nǹkan méjì ju pé ìjà kan tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ kó máa yé wọn wípé àṣẹ ọlọ́run ọba ni pé a ń láti so ẹbí pọ̀ wọ́n yẹ táwọn wọ̀lì mẹ̀sàkín ó ní ẹ ṣe dáadáa fáwọn ọmọ òru àwọn aláìní ó tún wá ti kún ó ní wọ̀lì járe zèrè kúrùbà àwọn neighbors tí wọ́n tún jẹ́ mọ̀lẹ́bí neighbors tó jẹ́ mọ̀lẹ́bí ó lè má pọ̀ lẹ́kọ̀ọ́ ó pọ̀ nílùú òkè torí pé a máa ń gbé agboolé sábà ní ilé adéyínká fàpèjúwe ó lè jẹ́ ten different buildings wọ́n máa sọ pé òun ni agboolé yẹn ìyẹn neighbor ni at the same time alámúlétì ni so nínú àwọn tí wọ́n kọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí dáadáa wa nírú àwọn tá à ń sọ yẹn wọlgáàrì junub ọlọ́run ní àtàlámúlétì tó wá jẹ́ pé òun kì í ṣe ni àsúnmọ́ yẹn ni pé kò bá yín tan but by virtue of pé ńgbà tó wálẹ̀ tó máa kọ́lé sí ìtòsí ọ̀dọ̀ yín lọ́wọ́ bá darí ẹ̀ sí òun náà ti wà mẹ́ńtẹ́ gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọ́n sọ àhíbìbìl jẹ́m kódà ẹni tí nǹkan kan pa yín pọ̀ temporarily lórí ìrìn ẹ̀kọ́ tá à ń ju ìtanilẹ́bọ̀ a ní àwọn tílé wọn wà to the left to the right to the front àwọn àfààní kò mọ níbẹ̀ torí pé ọlọ́run bá ní wọ fọ́ hídìdìl jẹ́n your companion companion where níbi iṣẹ́ gbogbo àwọn tájọ wà lọ́fíìsì neighbors wa ni wọ́n nílé ìwé gbogbo àwọn tájọ wà nílé ìwé kan náà neighbors wa ni wọ́n kódà tá a bá wọ mọ́tò ní ànàpájà tá à ń lọ sí kọ̀tún. àwọn títí àjọ pawápọ̀ yẹn labours ni wá tí nǹkan kan bá wà ní dáadáa fẹ́ ṣe kó tó kọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ driver ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa on our left on our, on our right labour tó já láti mọ́ ní position yẹn ni wípé tọ́lọ̀ bá ń sọ̀rọ̀ àwọn ju pé kó tí ilé wa lọ wọ́n láwọn tá wà lọ́fíìsì àwọn colleagues wa ni wọ́n àwọn tá a jọ wà gbogbo bí tá a bá ti ń tajà àwọn tí ṣọ́ọ̀pù wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀pù wa neighbors ni wọ́n gbogbo orú aburú tá a sọ pé àfẹ́kọ́tọ̀ wa dẹ́dọ̀ neighbor àní fẹ́kọ́tọ̀ wa dọ́dọ̀ àwọn tá à ń sọ yìí ẹ rí i pé wàláhì tó bá jẹ́ gbogbo mùsùlùmí ló fẹ́ ṣọ́ nǹkan yìí kò tiẹ̀ fẹ́ ẹ̀fẹ́ ń ta lè ṣàbùrú sí bó ṣe máa rí nìyẹn. now ayọ̀ yìí wá kà á ó ní wọ́n bí sẹ̀bẹ̀ẹ́lì arìnrìn àjò wàmá malakat aimaanikum àti àwọn irúbìnrin tí àwọn ọlọ́run bá yọ̀ǹda fún yín yàtọ̀ sáwọn ìyàwó ẹ ṣe dáadáa sí gbogbo wọn torí pé ọlọ́run ọba kórìíra onígbèraga ẹ̀dá. àyà yìí nìkan wá kọ́ ojúṣe sọlọ́lá àlẹ́sẹ́lẹ̀m ojúṣe ńlá sọlọ́lá àlẹ́sẹ́lẹ̀m òun ni ibùdó ọmọ rẹ̀ ń ròyìn lẹ́ẹ̀kan ó ló ń kìlọ̀ ẹ̀tọ́ alámúlétì fún wa débi pé à ń retí kó tiẹ̀ sọ pé alámúlétì ó jogún ẹ tún wá gbọ́ nínú hadith kan tó wà lọ́dọ̀ imam tabarani anabi ní awọ́lù xasmẹ́yìn yọba kẹyàmá jàrọ̀ eléyìí tó báyọ̀ lẹ́rù ó ní tó bá dijọ́ àjíǹde tọ́lọ́ ń bá fẹ́ dájọ́ oríṣiríṣi lẹ́jọ́ ẹjọ́ ẹni tí ò kírun ọ̀tọ̀ tẹni tí ò gbàwẹ̀ fọlọ́run ọ̀tọ̀ ó ní ṣùgbọ́n nínú àwọn kéèsì pé ó fẹ̀tọ́ dùn mí ó ní awol hosmain àkọ́kọ́ kéèsì pé ó fi ẹ̀tọ́ mi dùn mí tọ́lọ́run máa gbéyẹ̀wò ní àjíǹde ẹ̀tọ́ tó wà láàrin níbọ̀ sí níbọ̀ ni tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ló mọ́lá ọba tì síwájú wọn lọ́lọ́run ń pè wá sí pàtàkì ẹ̀tọ́ níbọ̀ lórí wa ni ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé níbọ̀ tí ẹ̀lẹ́tọ̀ kankan lẹ́yìn pé èmi àtọ́kọ́ mi tí n bá dẹ̀ jáde lọ sí hálọ́kọ̀ mi lè ṣe dára tán but alámúlétì kò sí nǹkan fún kẹlẹ̀ mí pẹ̀lú wọn kò yẹ kó rí bẹ́ẹ̀. nípa báyìí àmẹ́bí tún sọ ó ní wàláhi la mìn wàláhi la mìn wàláhi kì í ṣe nígbàgbọ́ òdodo wọ́n ló wí lẹ́ẹ̀mẹ́ta àwọn sọ̀hábà wa béèrè ta ni òun ṣe nígbàgbọ́ òdodo ó ní alẹ́bí láàyà mẹ́nu jáàrúhu bàwá gbogbo ẹni tó bá jẹ́ pé ọkàn ẹ̀ ẹ̀wò balẹ̀ sí i wípé tóun ò bá sí lé tí mù lágbájá bá wà nílé nǹkan kan ní sàwọn ọmọ òun ẹni kan níbọ̀ ò balẹ̀ sí pé òun ò sí nílé tọ́ bọ̀tí tí wọ́n bá rí nǹkan kan tó lè pa wọn lára wọn á bá wọn tarí ẹ̀ dànù ẹlòmíì ò fẹ́ kúrò nílé ẹ̀rú ó sì máa bàá pé sáwọn níbọ̀ yìí gan tí wọ́n ní ṣe tó pa wá tí wọ́n ní bá tiwájú ká dé òun ló fà á táwọn kan fi máa ń sọ pé ẹni tí ò mọ̀gbà tẹ́ ẹ jáde ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ṣé lébọ̀ ló yẹ kó má mọ̀gbà tẹ́ ẹ jáde pé ẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹ́ ẹ mọ bí torí pé àkídà ló burú àwọn nǹkan kan ti gbé sí wa lónìí táwa náà bá ń jáde a máa ń yọ jáde ni àgàgà tá a bá ń travel ẹ ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ kì í fẹ́ kí lébọ̀ ọ̀pọ̀ ń travel bọ̀ kí ni islam ní káwa ṣe ó ní kó dágbére sí lébọ̀ rẹ kí wọ́n ṣàdúrà fún ẹ ṣé àdúrà ṣéèkì nìkan lè pé ń gbà tí ìṣá nìkan ló ń gbà wọn láì ẹlòmíì tẹ́lẹ̀ rò pé rárá tọ́lá ó bá tiẹ̀ gbàdúrà kì í ṣe tẹ́lẹ̀ ìtamúdé yìí bẹ̀ tó bá fọkàn ṣe fún yín ó lè gbà lẹ́ẹ̀mí ẹ̀ẹ́dọ́gbọ̀n kì í ṣe fún tó ń but ibi ká ti kó ìkókòkò sí wa lórí ilé kódà ẹni tẹ́ ẹ sọ̀rọ̀ lálẹ́ àná àmọ́ wá lórí ìpìlẹ̀ ẹ̀sìn adàfẹ́ pè wá sákèsì lórí ẹ̀sìn kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹrú ọlọ́run kan bíi nílé ó dẹ̀ bèrè innocently ni mo mọ̀ pé bó ṣe rí fọ́pọ̀lọpọ̀ wa nìyẹn ó ní ṣé tóun àti ìyàwó òun àbíyálé òun àbíyálé òun bá jọ ń ṣíà ilé ṣé padànù tóun bá fẹ́ jáde kóun sọ fún tóun fẹ́ jáde ṣe ń gbé kéèsì yẹn pẹ̀lú ẹ̀kọ́ táwa kan sìn yìí níbọ̀ ni ìyáálé àbí àwọn àbí ti ṣe níbọ̀ níbọ̀ ni bọ̀tẹ̀ yín ò fojú níbọ̀ wò ó as far as she is concerned orogún ẹ̀ ni tọkọ bá dé kọ́ máa jọ discuss ọ̀tọ̀ yìí tóun bá ń jẹ́ tó bá ti fa báàgì ẹ̀ lọ ènìyàn dáhùn fún but ẹbí ẹ̀ ta la máa dá àwọn tó jẹ́ pé ẹ̀kọ́ tó yẹ kó ti tilẹ̀ fún wa ẹ̀yìn náà tó sí níbọ̀ ẹ̀ nìyàwó ẹ̀ níbọ̀ ẹ̀ nìyáálé ẹ̀ kò yẹ kó o fẹ́ jáde nílé ẹjọ́ ń gbélé ni kókàn wá béèrè pé lágbájá táwọn ọmọ sọ pé mọ́mì ti jáde ibo ló lọ òun gan ò mọ̀ ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ láàrin àwọn orogún kò yẹ kó rí bẹ́ẹ̀ so the next time tí ṣètọ́nù bá fẹ́ gbé kan nínú wa ṣe ẹ̀ràn ti pé a ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ o nínú àwọn neighbors tó lẹ́tọ̀ọ́ fún wa jù òun làwọn eléyìí jẹ́ torí pé kì í ṣe pé àwọn neighborhood nìkan a ń gbé ní ilé ni now. kí ni àwọn hadith àtàwọn aráyà yìí ń tọ́ka sí fún wa wọ́n ń tọ́ka sí pé ṣíṣe dáadáa sí lébọ̀ táwa sọ wípé ó yàtọ̀ láwùjọ sáwùjọ fún àwa mùsùlùmí ìbáàdà ni ẹ̀sìn ni so ó ti kúrò ní nǹkan tó yẹ ẹ́ táìmù ò ṣe bẹ́ẹ̀ mọ́ táìmù ò gbọ́dọ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ fáwa jilbab ayé ò lé mọ́ fáwọn tọ́lọ́mọba láyé ni wọ́n ń tẹ̀lé tí wọ́n dẹ̀ fẹ́ kọ̀yìn sáyé ọlọ́run yàn fáwa títí dojú àjíǹde tó bá ṣẹ́wà kù á máa lò ó bẹ́ẹ̀ náà làwọn kan tá à ń sọ yìí ọlọ́run ní ká ṣe eré àwọn ìṣe kan sáwọn neighbors wa tí gbogbo ayé bá láwọn ò ṣe mọ́ àwa mọ̀lẹ́sìn náà kí ni àwọn ẹ̀tọ́ yìí àwọn ẹ̀tọ́ alámúlékè tá à ń pè àsákìyèsí ẹ̀ màá wá kà wọ́n ní mímí méjì mẹ́ta. After mentioning that, we are expected to be kind towards our neighbors. I emphasize that for Muslims it is ibadah. Kindness to our neighbors is ibadah. It is not just a social norm. If you do a thing because it's a social norm, it can change with time and it varies from environment to another. But if you do it as part of the day, then you're supposed to maintain it regardless. What changes in society, what changes in the environment. And we have a number of ahadith of the Prophet that make kindness to our neighbors an aspect of our deen. Ibn Umar, may Allah be pleased with him, said, I heard the Messenger of Allah say, Jibreel emphasized the right of the neighbor to us so much that I thought Allah would reveal that our neighbors should inherit us. That's on hadith. In another hadith, the Prophet said, He is not a believer. Wallahi, he is not a believer. He repeated this statement three times. Then some of the companions asked him, Who, Ya Rasulullah? He said, That person whose neighbor is not sure that he would not receive harm from him. That person whose neighbor is not confident that he is safe from his harm. Thirdly, the Prophet ﷺ said, on the day of Qiyamah, the first case of dispute that, the, that Allah the Almighty is going to judge is the case of a dispute between two neighbors over the right that one of them has denied the other. In addition to a verse in Surah Al-Nisa that enumerate the people to whom Allah commands us to be kind. He said, Worship none besides Allah. Be kind to your parents, to your relatives, to the orphans, to the poor. Then he mentioned three categories of neighbors neighbors who are our relatives, neighbors who are non relatives, and people who are neighbors by accident of togetherness, like people who are traveling on the same vehicle as yourself, people who share office with you, people who work in the same place with you, people whose shop is next to your shop, all of these people are our neighbors. So when we spell out what our duties to our neighbors are, it comprises all of these people. Kí ni ojúṣe àkọ́kọ́ ta ní sí Òun ni wípé al-ihsanu ilayhim ṣíṣe dáadáa sí wọn mẹ́ta làwọn ojúṣe yìí kì í ṣe pé mẹ́ta péré ni a categorize wọn sí categories mẹ́ta ni category àkọ́kọ́ ni pé ṣíṣe dáadáa sí wọn kí lèèyàn fi ń ṣe dáadáa sí níbọ̀ ó bẹ̀rẹ̀ látòrí sálámà islam fi yá wa wípé ẹni bá kọ́kọ́ sálámà nínú oore jù níṣe tiwa ẹni tá a bá kọ́kọ́ sálámà sí lónìí tá a kọ́kọ́ sálámù sí lọ́la kò láìsí ká kọ́ sálámù sí lọ́tùnla pé n tó ẹnu ẹ̀ gbọ̀ngbọ̀n yẹn àìbẹ̀ẹ̀kọ́ ni ọ̀pọ̀ lọ́ọ̀hìn wọ́n ní ẹni tó bá kọ́kọ́ sálámù nínú ẹni méjì òun ló lóore jù tó máa mọ̀ wípé téèyàn bá fẹ́ tẹ̀lé tẹlọ́run tó fẹ́ tẹ̀lé tàmádì á jọ òmùgọ̀ kí ló máa ti jọ òmùgọ̀ ni pé ṣé kò gbọ́gbọ́n pé bẹ́ẹ̀ni yìí ṣe máa ń kọ́kọ́ retí ká kọ́kọ́ kí òun káwọn náà kọ́kọ́ retí ẹ̀ ni agbọ́gbọ́n yẹn but àwa gbọ́n jù lọ àwa fẹ́ gọ̀ nítorí tọ́lọ́n so a kọ́kọ́ sálámọ̀ sí ká má retí pé rárá òun ni kọ́kọ́kọ́ kí wa tó bá kọ́kọ́ kí wa táwa náà bá dáhùn a ní ládàá o ṣùgbọ́n ládàá ti ẹ̀jú tiwa lọ sẹ́dá kùtẹ̀rẹ̀ lẹ́yìn o mú láti sí lọ ẹ̀yin ni kẹ́ kọ́kọ́ máa sálámọ̀ sẹ́ni tó bá jẹ́ muslim ṣẹ̀gbọ́n ẹni tí kì í ṣe muslim a lè kí ní good morning ká ṣe ẹ̀ka àárọ̀ ẹ̀ka àìsàn kì í bọ̀ tó bá jẹ́ muslim ẹ̀yìn ni kẹ́ ẹ̀ kọ́kọ́ sálámù sí wọn. now nínú ojúṣe wa sí wọn bákan náà tí wọ́n bá ń ṣe nǹkan ayọ̀ ká bá wọn dá sí i. bíbá wọn dá sí i ní ìdásí tí yóò lòdì sí bí ẹ̀sìn ọlọ́wọ́n bá ṣe fẹ́ ká bá wọn dá sí i. ó mú lágbájá kọ́dà pààrọ̀ la ni àkíkọ̀ ọmọ yín kí la lè bá yín. bó ṣe ká bó jẹ́ ká bá wọn lọ́ta àwọn nǹkan tó kì í ṣe páwọn náà ò léèyàn tó lè bá wọn ṣe bọ́ inú èèyàn máa ń dùn tí wọn bá fẹ́ ṣe kan tó bá lè dé sí yàn kò sẹ́ni tí ní òkè ń dùn kódà bóńtọ̀ wọn ò tẹ̀ ní ṣe nǹkan kan ó ok gbogbo ẹ̀ náà ni wọ́n ti ṣe ẹ má wọrí káwọn náà wà bẹ́ẹ̀ ó máa ń jẹ́kẹ́ tó ń ṣe nǹkan sí ìpé wọ́n nífẹ̀ẹ́ òun kò sẹ́ni tó máa ń ṣe tí ní òkè ń dùn ṣe tó wọn bá ní mú ẹ má wọrí gbogbo ẹ̀ láti parí it's a different page ọ̀ká wá dẹ́rẹ́ e sí wọn tó ti yé kò dáa tó so tí nǹkan ayọ̀ bá ṣẹlẹ̀ sí wọn ká bá wọn dúpẹ́ ká bá wọn dá sí i tídà kejì náà bá ṣẹlẹ̀ sí wọn ní tí wọn ò fẹ́ ká rọ wọn lójú ká kí wọn lóòótọ́ ibi tí labour kù sí máa ń hàn sí ọ̀ngbà míì bẹ́ẹ̀ ni aburú lè ṣẹlẹ̀ sí wọn ni lọ́mọ ẹ̀ ṣàárẹ̀ tó dẹ̀ hàn sí wa wípé wẹ́ bóyá wọn ò fún nítọ́jú tó ẹnu tiwa ni ká ti gbọ́ pé àà ọmọ yẹn gbọdọ má fi kí ni wọn fún jẹ àyè fún ní nǹkan gidi jẹ ó lè jẹ nípa táwọn náà ní nǹkan tí wọn lè fún ni bọ̀ká wá ní rárá àwọn ló kọ́ ọ̀zẹ́ ẹ̀ kò sí tó kàn mí kódà mi ìlú kí wọn kò dáa tó táyọ̀ bá ń ṣẹlẹ̀ sí wọn ká kí wọn tídàkejì ẹ̀ bá ń ṣẹlẹ̀ ká kí wọn ká rán wọn lójú now àwọn ọ̀kan tá à ń sọ yìí gbólóhùn ẹni lásán la fi ṣe ká sálámù sí ni ká kí ni kó ayọ̀ kákìlíkù rọ́jú gbólóhùn ẹni lásán la fi ń ṣe é àwọn nǹkan kan tí wọ́n wà tí ò ní mọ níbẹ̀ tá a bá ní dáadáa lọ́wọ́ àti ṣẹ̀wọ́ sí wọn ọlọ́run máa ń kẹ́wàá jura wa lọ ibi tẹ́nì kọ̀ọ̀kan wá wà á wò wípé bó ṣe lè wù kí bẹ́ẹ̀ develop tó a máa ráwọn kọ̀ọ̀kan tọ́lọ́wọ́n bá ní káwá tún dáa jù lọ kí nǹkan tún bẹ̀ wá lọ́rùn jù wọ́n lọ. a kó jẹ́ pé èyí tọ́lọ́run ṣe fáwa yẹn ká máa fi yangàn lé wọn lórí ká jẹ́ kí wọ́n mọ ìkẹ́ yẹn kò sí ní tó burú fọ́ọ̀n tá a bá ń jáde tí wọ́n bá ní mú ìgbà wo lẹ máa jáde ẹ̀jẹ̀ àwọn fẹ́ bá yín dé bus stop wọ́n tó lò ká kò sí ní tó burú pé kó wọlé ìjẹ́ tọ́lọ́run bá ní kárí jẹ sí nǹkan ẹ̀ ṣẹ́kù ká gbé fruit lásán ká gbé ránṣẹ́ sí labour àwọn nǹkan táwọn ìyá wa máa ń ṣe láyà àtijọ́ ni àwọn ò ń ṣe mọ́ salamaleykum ẹ̀jẹ̀ mọ́mi ni kí n gbé apple mẹ́ta ìfún yín ebi ápù ò pa wọn ṣùgbọ́n a fi ń rán orí pípa nífẹ̀ẹ́ wọn ni generation tiwa à ń ṣe é àwọn ará àtijọ́ máa ń ṣe é wọn ò dẹ̀mọ́ súnmọ́ o bẹ́ẹ̀ ni níjẹ́ tó bá ṣe lálásèpọ̀ tó ti rí sí sọ́ọ́rí pé àwọn nígbà àwọn òtí ìrírí ẹ̀jẹ̀ wọn a máa gbé ránṣẹ́ tẹ bá rí ya mi tó bá ń koná tó ń fi ọbẹ̀ tó kún ìṣàfùn ẹ máa rò pé àà tó fẹ́ ṣe patí ni lẹ́yìn tó bá bu tiwọn wọ́n á ha káàkiri àwọn òun ṣe mọ́ ẹni tó gbé ránṣẹ́ sí gan ó lè máa sọ̀tẹ́ẹ̀tì pé ṣé lásán lélẹ́yìí kí ló fà á torí pé wọn ò ṣe mọ́ ni kálá adánlẹ̀ tí wọ́n ń ṣe é kò ní ṣàjòjì ṣé àwọn kìnìún wọ̀nyí súnmọ́ ni ẹ ti gbọ́ nǹkan pàtó nípa abdullahi muhammad àtọ̀ wọn lọ gbé ti yahudi yẹn fún non muslim lọ gbé ti yẹn fún so kátà àwọn nǹkan wọ̀nyí jí bákan náà ẹni tọ́lọ́ ń bá fún nímọ̀ nínú wa. Akọ́kọ́ ẹni tí wọ́n ní ká fi ìmọ̀ wa ṣe láàánú lára wa la máa ń kẹ́dùn fáwọn àfáà tí wọ́n nímọ̀ tí wọ́n àwọn wọn kọ́lẹ́sìn. ó dẹ̀ pọ̀ ẹ máa rí lórí tẹlifíṣàn ẹ máa ẹ bá rí ìyàwó àtọmọ ẹ máa kì í ṣe pé wọn fẹ́ tó ń dájú ìráyè míì àfáà tó wọ́n fi ti máa kọ́kọ́ ṣe ìgbà fún mi lórí àwọn mi first responsibility mi ni ó lè má ráàyè fún yín tó bẹ́ẹ̀ ṣe fẹ́ o wọ́n láwọn ọmọ kan tó ṣe àfáà yẹn kò sígbà táwọn pa lóun bízì òun mọ ibi tí ẹ kó ti bẹ̀rẹ̀ iṣẹ́ kò dẹ̀ ní fẹ́ kí kìí dìtò òun lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó lẹ́nu tó máa dun nípa ti yín kan tó wá di òun léèrè ó dẹ̀ láwọn tó máa dun òun léèrè nípa wọn kan tó wá di léèrè nípa yín tó bá fẹ́ ṣe responsibility ẹni tó yẹ kó ti bẹ̀rẹ̀ ó lè má ní táìmù fún yín ó máa mú sùúrù lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ń jẹ bẹ́ẹ̀ ibi tó yẹ ká ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn orí ara wa àwọn ará ilé wa àwọn oníbọ̀sù wa so ẹ̀yin ọmọ ẹ̀yin tẹ́ ọmọ koran dáadáa tẹ́ ẹgbẹ́ àdéhùn yìí tẹ́ bá ti wá rí báwọn oníbọ̀sù lò ẹ̀ lè rí wọ́n àti ẹ̀fẹ́ rí fèsì yín bá jẹ́ sí wọn òun bá wọn dá sí dáadáa òun ń gbọ́ wọn lójú nígbà fi yọ ọ́ àǹtí rí sí aṣọ yìí gbalẹ̀ jù báyìí ṣé ti yé torí pé aláwàdà lẹ́jọ́ jẹ́ ẹ̀jẹ̀ máa ń ṣeré tẹ́lẹ̀ bọ̀ tó bá jẹ́ pé constitution nàìjíríà ní ká má kíyàn ni tó o bá sọ fún pàṣẹ ò balẹ̀ kódà olóògbésìtì rẹ̀ kò gbẹlẹ́ ni ẹ̀ torí ó máa tẹ́kọ̀ fẹ́yìn ṣe ẹ̀dá kò tẹ̀lé lọ́hùn ká ṣe dáwà fún wọn ká pè wọ́n sí ìta àmọ̀ ara ojúṣe wa ni sábàmọ̀ quran fáwọn ọmọ ọmọ tó bá tọrọ àǹfààní pé ká bá wọn kọ́ wọn níwọ̀n tí ò ní pa náà lára ara ni ká ti bẹ̀ ṣe dáwà náà ojúṣe ìyẹn kì í ṣe pé ká ṣe dáadáa sí wọn ó dẹ̀ nira ju ojúṣe ṣíṣe dáadáa sí wọn lọ ojúṣe kejì ni pé dídẹ́kun aburú ọwọ́ wa kó má dọ́dọ̀ wọn and now enumerating our responsibilities to our neighbors and i said the first responsibility we have towards them is to show them kindness in whatever way we can. Kindness starts with being taslim to them if they are Muslims. And the one who does taslim first is the most honorable in the sight of Allah. We congratulate them when something good happens to them and we console them when evil happens to them. Likewise, if Allah blesses us with wealth or some good things, sharing uh, such with our neighbors is kindness. We just mentioned how Ibn Umar used to give part of his meat to his neighbors. So, giving, sending fruit or some little gifts to your neighbors will help to tie their heart to yours. Likely, if you are knowledgeable, the first responsibility you have is towards yourself, members of your family, then to your neighborhood. Some of the Ahlul Sunnah don't make any contribution in their immediate neighborhoods. And if you ask them why, they say, no, no, no, no, we are surrounded by Ahl Bidah. So they go far away to make whatever contributions they, they have. It shouldn't be so. We want your impact to be felt in your immediate neighborhood. Unless they make it impossible, you should try your utmost. So the second responsibility is withholding your evil from reaching your neighbors dídẹ́kun pé ká borí wa kó má kan alámúlétí wa eléyìí wá difficult ju number one lọ ṣíṣe dáadáa sí wọn ni mo sọ tẹ́lẹ̀ ìdàkejì yìí sì òun ni pé ká burú má tọwọ́ wa ṣẹlẹ̀ sí wọn ẹ jẹ́ ká wá wò ó irú aburú wo aburú tó máa ń ṣẹlẹ̀ sí lébọ̀ látọwọ́ èèyàn pọ̀ àwọn àfáà wa ní dídẹ́kun aburú yìí ó ṣáájú ṣíṣe dáadáa torí pé kí ni tó o bá ṣe dáadáa wàá gba ládàá tó o bá ṣe dáadáa o ní má lẹ́sẹ̀ lọ́rùn ṣùgbọ́n táburú bá tọwọ́ ẹ̀ lọ kan níbo ẹ àkọsílẹ̀ ìyá wà fún ẹ ni wọ́n fi sọ pé ó pàtàkì ju ṣíṣe dáadáa lọ ó dẹ̀ ìṣòro ó ṣe ju ṣíṣe dáadáa lọ irú aburú yẹn mo fún alápèjú kékeré lẹ́ẹ̀kan fífọwọ́ rọ aṣọ aláṣọ kúrò lórí wáyà ara ẹ̀ ni ilé tó bá jẹ́ lé olóró oríṣiríṣi ọ̀nà la máa fi ń ṣàbòsí síra wa ẹlòmíì fẹ́ wẹ̀ in the next two hours ó ti gbé omi ẹ̀fẹ́ mìíràn náà balùwẹ̀ two hours before the time kò dẹ̀ tí ì fẹ́ wẹ̀ ẹni tó ti wá ṣètò tó nǹkan bí ibi iṣẹ́ tó bá omi ń bẹ̀ tí òde èèyàn ń bẹ̀ tí ẹ̀ bá sílẹ̀kùn tó bá wọlé bí wọ́n lánàá ló máa rẹ̀ tó gbókìlì wọ̀nyí máa ń ṣẹ̀rí onírò èyí tó wá jọ ọ́ tó lè má jẹ́ lẹ́yìn gangan ó lè ṣẹlẹ̀ ńlẹ̀ fúláàtì náà gọ́tà ni kọ́ńpọ́n lè pawápọ̀ ilẹ̀ gbígbá ni kọ́ńpọ́n lè pawápọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí káwọn aṣọ pé ká burú má tọwọ́ wa ṣẹlẹ̀ sí wọn ó nira púpọ̀ wàláhì especially táwọn bá jẹ́ tí ó bìkítà àdẹ̀lé wa surprise fáwọn òbìkítà tó ráwọn ògbọ́rọ̀ ọlọ́wọ̀n ọba yé àwa la gbọ́ yé so ṣíṣọ́ pé ká burú má ṣẹlẹ̀ látọ̀dọ̀ wa sọ́dọ̀ tiwọn ó difficult. sátẹ̀jú mọ́ṣáláṣí àdúgbò wa nínú ramadan ẹ máa bẹ̀rẹ̀ sí ríṣiríṣi tó jẹ́ pé tá a bá tẹ̀lé àwọn nǹkan táwọn àáfàá sọ nípa wọn kò yẹ ká máa ṣe é ní mọ́ṣáláṣí míì lẹ́yìn tí wọ́n bá jí tán jẹ sàrì tán ẹ dàn pé aago méjìlá máa ń jẹ sàrì aago mẹ́ta wọ́n ti jẹ sàrì tán wọ́n wá gbé wọ́n lè gbé kàfẹ́ẹ̀tì koran wọ́n lè gbé sínú síkà ìyẹn máa wá hóhóó tẹ́bá wá ní ah, ẹ̀ ń dí àwọn neighbors lọ́wọ́ wọ́n á ní neighbor o àwọn kẹfìrí bẹ́ẹ̀ sì ni kẹfìrí ọlọ́run tẹ̀yìn sọ yìí òun náà lẹ́tọ̀ọ́ pé kó sùn lásìkò tọ́lọ́run bá ní kó sùn ó fẹ́ jùlọ síbi iṣẹ́ tílẹ̀ bá mọ́ ẹ̀yin wá torí tẹ̀yìn lẹ́yìn ṣe ẹ̀ ń ṣe oúnjẹ oúnjẹ sàárì àbí torí pé ẹ wà nínú oṣù ẹ̀wọ̀ oṣù ramadan àtẹni fẹ́ gbọ́ àtẹni tí ò fẹ́ gbọ́ ẹ fẹ́ fi kùránì pariwo tí wọ́n létí wọláì ó takò sẹ̀rí ọlọ́run ọba despite pé koran là ń lò kò sọ́dẹ̀ tọ́ ìlera là ń kó bá neighbors wa rédíò láàrẹ̀ pé wọ́n ti ń dín neighbor lọ́wọ́ ó lè jẹ́ kíra ọlọ́run ọba gan pé oníkan máa tó sí létí ńgbà tí kì í ṣe pé fẹ́ gbọ́ ọ yóò máa jẹ́ ìdúró sí i káṣán gbogbo àwọn àbòsí wọ̀nyí táwọn ọmọ wọn bá ń tayé ààlà nípa bọ́ ṣe ń lò sí sàkání wọn wọ́n ń bẹ̀ sí environment wọn ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa níjànú gbogbo ilé ìpátá ó rọrùn sẹ́ńtọ́lọ́run bá ti rọ̀ lọ́rùn ni a máa sábà nira láti dẹ́kun aburú ju láti ṣe dáadáa lọ ṣé ká náwó síyàn yẹn rọrùn ṣùgbọ́n pé aburú fẹ́ tọwọ́ mi dọ́dọ̀ ẹ̀ bí mo ṣe máa ṣe ìyẹn nira ṣẹwárí kẹta tí wọ́n kà ní ojúṣe kẹta ìyẹn tún nira ju dídẹ́kun aburú lọ àṣẹbùrú alẹ́ àbá ìyẹn ni nínú sùúrù lórí àjòsí táwọn bá ṣe sí wa ìyẹn ló difficult jù àgàgà tó bá jẹ́ pé àwa tí wọ́n ṣàgbèsí yẹn sí a wà nípò tá a ti lè dá sòríà fún wọn tá a dá wà nípò tá a ti lè dá sòríà tá a wá ní sùúrù ìyẹn gan ló ń jẹ́ sùúrù tó o bá wà nípò tí pẹ̀ ò ti ká wọn tó o bá lè ṣe sùúrù ó lè jẹ́ sùúrù tí láti lè ṣe so èyí eléyìí gan làwọn àfáà wa bẹ̀ wáyé pé ká gbìyànjú láti máa ṣe tàbá bá èèyàn gbé oríṣiríṣi ìwà ni wọ́n máa ní lọ́wọ́ ẹni tó jẹ́ pé tóun bá yí rédíò ẹ̀ dé last volume ló ṣe ń gbádùn nǹkan tó ń gbọ́ ó dẹ̀ ń disturb ẹ̀yìn kí ni wọ́n fẹ́ ká ṣe ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pè ká fi ní wọ́nì ṣùgbọ́n tẹ́nì kan bá wá rè é pé rárá nǹkan tá a lè ṣe tẹ́nì yà á fi mọ ohun tá à ń ṣe àmì táwa ń pamọ́ra ni pé ká fún nírú nǹkan tó ń fún wa yìí kóun náà nà nira yẹn látara ànira yẹn kó wá dẹ́kun ẹ̀ bẹ́ẹ̀ ni sẹ̀ríà ọlọ́run ò lòdì sí pé irú nǹkan tó fi ṣe wá tá a fẹ́ ti pè sákìyèsí kó lè mọ̀ nira yẹn ká jẹ́ kóun náà experience ẹ̀ tóun náà bá wá complain ká jẹ́ kó àwa náà yìí fẹ́ ṣe é a ṣe léyìí kó o lè mọ̀ ní pé ìnira ń bá wa látara nǹkan tá à ń ṣe yìí ẹrú ọlọ́run kan yàrá ẹ̀ ti yàrá irú àwọn tó máa ń lọ disco nkankan ó ní sábà ń gbẹ́rẹ́ bí yàrá wọn òun ò lè sùn yàrá tòun òun náà wá ṣe ń dẹ́kan òun gbé spíkà síbi ilẹ̀kùn tó tó làwọn láàrin òun wá yin sókè ṣùgbọ́n ṣe rí ẹni tó bá jẹ́ pé ariwo is part of him èyí tó wàá ti complain àwọn tó ń gbé yàrá kejì ni so ìlú tí wọ́n fẹ́ ṣe láti fi kàn án sákèésí kò ní ṣàtúnṣe yẹn. ádẹ̀ ti tá à fẹ́ ṣe fún ẹ níjẹ́ tó bá wá kọlẹ̀ ń parí èyí pé yẹn ebí àṣà ibi wọn náà tiẹ̀ lánàá àti wọ́n sọ pé mo ṣe láti fi jẹ́ kí ọmọ tó kò dání kò ní ṣe sọmọ́ ní oṣù tiẹ̀ àwọn náà ń ṣe tàwọn ni tó afẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi pọ̀ sákèésì lórí àwọn nǹkan tó bá ń ṣe lọ́rùn fífẹ́ ó ní kàmẹ́dì sọ fún wa wípé àwọn ẹni mẹ́ta kan wà iṣẹ́ rí wọn jẹ òun lójú púpọ̀ ó wá kẹ́ni kínní ó kẹ́ni kejì ẹnì kẹta tó ní ṣe pẹ̀lú nǹkan tá à ń sọ yìí ó ní òun lẹni tó jẹ́ pé ó lálàmì létí tó ń fara lé ó wá mú sòwúrò pé tọ́lọ́run ọba ń fi dẹ́kun aburú ọwọ́ ẹ̀ àbí tí ó fi fi kó yà wá ìyẹn ni pé mi ò fẹ́ fi irú nǹkan tó ń ṣe mi ò fẹ́ fi sọ fún un tọ́lọ́wọ́n fi yà wá yálà lórí ilẹ̀ ayé ni o àbí tí kò fi yà wá ó ní nínú iṣẹ́ rẹ tó jọ lọ́wọ́ ọba lójújù wàláhì ní sẹ́tẹ́ni tó ṣe sùúrù kálámù ló ti ẹ̀dínlẹ́bù yìí tó ṣe ṣùgbọ́n wọn lè má kà á kúṣẹ́ rẹ bí ká há quran bí ká sọ lárúbáwá ká há hadith ni wọ́n ń bẹ̀ wọ́n torí tẹ́lẹ̀ iṣẹ́ rẹ tó wà níbi káfíńwá rẹ báwọn èèyàn lò wàláhì kì í ṣẹgbẹ́ àwọn nǹkan mi tẹ́ pé ojú rí iṣẹ́ rí tó wà níbi ká fi dáadáa báwọn èèyàn lò a máa pè wọ́n sẹ́sìn kò ní jẹ́ ká burú wọn tí wọ́n fẹ́ ṣe sẹ́sìn kó ṣe é ṣe fáwọn gan torí pé wọ́n á ronú kan dáadáa tẹ́yìn tẹ́yìn ṣẹ̀sì ń ṣe fáwọn tó bá jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ilé tán fẹ́ yà tẹ́lẹ̀ àdínkù èyí tọ́lá bá sì ní tó ní ẹ̀rọ àtàràdára tẹ̀ ṣe yẹn á kọ́ wàá òun náà máa wù ú gbogbo ọlọ́run ọba fáwọn díẹ̀ díẹ̀ tí mo pẹ́ sákìsí ẹ̀yìn kọ́lọ̀ ń jẹ́ kó yé wa ju bí mo ṣe gbé kalẹ̀ lọ àwọn ibi tá a kù sí fẹ́mi kọ̀ọ̀kan ni wá wò ó wípé òótọ́ ni o a kì í sábà kíyèsí nǹkan báyìí jẹnẹrétọ̀ ló ń pariwo sí wa létí yìí tó bá jẹ́ lé e lérò yàrá yàrá ẹnìkan tó fẹ́ de jẹnẹrétọ̀ ibi wíńdò ní wíńdò lọ gbé jẹnẹrétọ̀ sí tẹ́niyẹ bá kọ̀ǹpléǹ pé jẹ́nìí ń pariwo alẹ́ ìyẹn ní kọ́ má rí ìra tiwọn ni. tó sì jẹ́ pé àǹfààní pé fa jẹnẹrétọ̀ yẹn kó gùn débi tí pariwo sí níbọ̀ wá létí àǹfààní ẹ̀ wà ṣùgbọ́n tí wọn máa burú tó wà pé ká fara ní níbọ̀ ẹ wá nǹkan dábì ṣe ròyìn wípé nínú iṣẹ́ rí tó balẹ̀ òjíṣẹ́ ńlá sọ ń bò mí ó ní nínú iṣẹ́ tó ń ni ẹ téèyàn bọ́ lọ́wọ́ bá orogún ìkejì téèyàn ó pa ọmọ ẹ̀ fún payà pé oúnjẹ tá a ní ètò wa jẹ ó ní kẹta àyẹ̀hìnìyà bí halimu lẹ́tìjà àríhì kéèyàn bá ìyàwó alámúlétí ẹ̀ ṣe ṣìnà ṣe mọ̀ pé ṣìnà fúnra rẹ̀ ẹ̀ṣẹ̀ ni but anabi ń sọ ti ìyàwó alámúlétí ká lè mọ̀ wípé gbogbo nǹkan tó bá ń jẹ́ṣẹ̀ tá a bá fi ṣẹlẹ̀ ní ọlọ́run ń bínú tó dájọ́ lámúlétí la fi ṣẹ̀ ìbínú yẹn tún peléke ọ̀rọ̀ ẹ̀yìn sísọ ẹ̀ṣẹ̀ ni tó bá jẹ́wọ́ alámúlétí wa là ń sọ lágbóró ìjà tó wà fún yẹn tún le ó tún le yàtọ̀ tó ká má mọ̀ pé gbogbo aburú tí wọ́n láàfẹ́ ká ṣe tó bá jẹ́ alámúlétí la ṣe sí ìlọ́po ìlọ́po ìyà yóò máa bí fún wa abẹ́ ọlọ́run ọba ká gbọ́ ọ. ká lò ó la bẹ lọ́hùn ká gbọ́ ká gbọ́ sínú ọlọ́run má ṣe léyìí bẹ́ẹ̀ o so mo bẹ ọlọ́run bá fún ẹnìkọ̀ọ̀kan ibi tá a kù sí kọ́lọ́n tún wa ṣe ń bẹ̀ kọ́lọ́n jẹ́ kí ìwà wa kó pèpè sí súnà torí súnà ó kúrò lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti gbé mi ṣùgbọ́n tó bá wà wá tá à ń ṣe pé atutù níwà à ń dìyàn sínú à ń ṣàbò bí ò bá tiẹ̀ tí ì rọ ara wọn lọ́rùn ẹ̀mí ó máa jẹ́rìí sí pé bó ṣe bó ṣe kẹ́yìn náà rí rè bẹ́ẹ̀ ni kọ́lọ́n ṣe wá kọ́lọ́n jọ kó jẹ́ ká bá eléyìí tá à ń ṣe yìí ká bá alọ́dọ̀ òun níbi tí ó ti lẹ́sàn-án lé tẹ́nì kọ̀ọ̀kan wa ọlọ́run má fi wá jòyè súnà lójú lójú tí òfin ní wọlé ní ìṣe subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant wa astaghfiruka wa wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi ajma'in a ní nǹkan bíi thirty thirty minutes láti fi gba question. number one. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. mo ń jẹ ọjọ́ oúnjẹ bíi oúnjẹ sàrà tí a dẹ̀rù pé a lè jẹ́ látara pé nǹkan tó fi ṣe àti pé níbọ̀ wà yẹn kèfè ń kí ni so aládùúgbò láti dẹ́jọ́ yìí ibi táwọn àdánù sí ọwọ́ àrí bẹ̀ kí ni pé aṣọ tábà àti ìjà tó ọdún rẹ̀ The question is this because we want to be good neighbors. Our neighbors brought some food for us and uh, because we are aware that that food was prepared in respect of some ungodly ceremony a fetish ceremony. <clears throat> but we accepted it because we don't want to offend them. Then we throw the food to the dustbin. Then our neighbor finds it there and feels disappointed and annoyed with us. What should we have done? Kiliwekashi, Koyakagba in the first instance. Send them, bẹ́ mi dáadáa? Ó máa ń ṣẹlẹ̀ táwọn ọdún ọjọ́ ọ̀bí ọmọ ọlọ́run wọ́n ṣe pé tẹ́ ẹ bá gbà lọ́dún yìí wọ́n á gbé tọdún tó ń bọ̀ wá. ṣùgbọ́n tí wọ́n ti sọ̀lẹ́ pẹ̀lẹ́ ṣàlàyé pé hmm, ìyá ọgọ́dún yìí ẹ̀ṣẹ̀ náà ní tẹ̀yìn ìṣẹ̀lẹ̀ ní tiwa àwọn oúnjẹ fúdì báyìí báyìí báyìí. a kó ìra yín o tẹ́ ẹ bá fi oúnjẹ nílé yín láàárọ̀ ọ̀la láàárọ̀ ọ̀túnla tẹ́ ẹ bá pè wá máa bá yín jẹ ọ̀tí tẹ́ ti ṣọdún yìí ó máa ń mú ẹlẹ́nu wa láti ṣe bọ̀tùwọ̀láì ká ṣe é nìkan rà rẹ̀ ti mórí bọ́ àìjẹ́bẹ̀ lẹ́sì àwọn tó ń gbéra fún yín tó ti yé tó nǹkan tó yẹ ká ṣe nìyẹn tó bá dá lójú pé a mọ̀ dí nǹkan tí ẹni yẹn ń ṣe bọ́tá àdámọ̀ díẹ̀ èyí tó dẹ́ ọ̀pọ̀ nínú wa a lè má mọ̀ dí nǹkan tí wọ́n ń ṣe kó kàn jẹ́ pé a kàn suspect ni tá àdámọ̀ díẹ̀ kò sí ní tó ṣe déwọ̀ fún alátìgbà a lè mà fún aláàfọ̀ oníjàràbí tó ti yé but àmọ́ nǹkan tó ń ṣe tó fi gbóúnjẹ wá ó kàn ní ẹgbà ó jẹrè tí sẹbílì láì ṣùgbọ́n mùsùlùmí irú ìyẹn ọlọ́run ọba ò sọ pé ká má jẹ ẹ́ ṣùgbọ́n tó bá dá wa lójú pé rárá nǹkan báyìí ló ń ṣe tó jẹ́ pé a lè confront ẹ̀gbọ́n tó bá gbóúnjẹ a ní àní jẹ́ torí a mọ̀ pé nǹkan báyìí lè ń ṣe àwa kì í jẹ́ tó yẹn ní ẹ ṣe inset àfọlọ́dà sákìtàn yẹn. ṣé ẹ clear number two now ẹnu mike. asalaamaleykum. aleykum salaam. báṣọ bíṣà láti má gbà lọ́wọ́ wọn táwa dẹ̀ ní nǹkan ta fẹ́ fún wọn jẹ́ mi tagbo lọ táàbà wà gbà lọ́wọ́ wa látara pé bá a ṣe bá a ṣe gbà fún wọn. sókè ti bí ìmáṣe ìbáṣepọ̀ wa kù láàrin níbẹ̀ wa. good my sister is asking well i answered that what should have been the reaction when they brought that food to us is that if we are not sure of what a person is celebrating, the Sharia does not say it is haram for you to accept the food. But if you are sure they are celebrating evil, then you should not accept that food in the first instance. And you should let them know the reason we don't accept it is so and so and so. Now she says, if we don't accept theirs, then it is very likely that when we are also celebrating, they won't accept ours. I Are you túmọ̀ sí pé àwa fẹ́ da ti wọn ká lè ṣínà fún wọn láti gba tiwa ó ṣàǹkà tí wọ́n bá kọ tiwa tí ò yẹ kí wọ́n kọ̀ ṣé jìyà wà fún wa ọ̀ ní jìyà náà ṣe gbọ́dọ̀ àrí tó nǹkan táwọn ṣe nǹkan tó tẹ́ ni tí wọ́n bá dà á wọ́n ní ládàá pé wọ́n gbà á wọ́n ti jẹ oúnjẹ ọ̀fẹ́ tí wọ́n bá kọ̀ ọ́ ta ló lù àwọn ni wọ́n lù torí pé nǹkan táwa ń ṣe nǹkan tó tẹ́lẹ̀ ọ̀bá lọ́rùn ni ṣùgbọ́n àmì torí ipa afẹ́ tí wọ́n gbà á táwa wá lọ kó sí nǹkan tí a mú àjẹ̀dẹ̀ ọlọ́run ọba àwa wá ń ṣẹdún ẹbọ àwa wá nítorí káwọn náà lè gbàǹjẹ́ tá a bá ń ṣẹdún tọ́lọ́ ọba lọ́wọ́ sí ẹjẹ́ ká bá wọn gba tẹbọ ẹni pé píríncípù yẹn gan ti wọ́ láti ilẹ̀ táwa bá ń ṣe nǹkan tá a bá gbé fún ọ tí wọ́n bá gbà á wọ́n gbà dáadáa tí wọ́n bá kọ́ ọ́ tó wọ́n kọ oore àwọn ló nìyẹn so a gbọdọ̀ torí ipa fẹ́ dẹlẹ̀ fún nǹkan táwa náà máa fi ránṣẹ́ sí wọn káwá gbàgbàkúgbà látọwọ́ wọn a gbọdọ̀ ṣe. tó bá wá ṣẹlẹ̀ tó ń jẹ́ táwa náà bá gbé tiwa ránṣẹ́ wọ́n wá kọ́ kò sẹ́ni tó máa dá wọn lẹ́bi tá àjẹ́ good neighbors rárá kì í ṣe pàwọ́ ònáwó sí wọn àwọn ni wọ́n kọ́ tó kí ń sì ṣerú nìyẹn. ó sì ṣe ti pé à tó bá wá dé pé látara pa tó wọ́n ní káà náà má gbèsè ara mọ́ à igba ọ̀nà sùkù sáré ti jẹ́ good neighbor à ń gbóúnjẹ ránṣẹ́ sí rẹ̀ nìkan àpò ó ti kúrò ń kò jù bẹ́ẹ̀ náà lọ. question number two. salaam aleykum. aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ níbẹ̀ tó jẹ́ pé èèyàn jọ ń gbé ní compound kan náà kò sí kankan tó pa wọ́n pọ̀ wọ́n pọ̀ jẹ́ níbọ̀ wáyà ń para pọ̀. wọ́n yà sọ. náà bẹ́ẹ̀. gbọ́dọ̀ jẹ́ pé bóyá èèyàn ló ló ta wáyà. náà. látara pé òkè èèyàn lágbọ̀ọ́yé ju gbogbo àwọn tó wà ń bẹ̀ làwọn kristian náà wà ń bẹ̀ bọ̀ àwọn yẹn wọn wọ́n mọ̀ pé òkè àwọn òkè ń tayọ ẹnu àlá àtàwọn. náà. but eléyìí tó jẹ́ pé it's like a murder to to a person ó dẹ̀ jẹ́ pé tábà ti fẹ́ fún ọ bẹ́ẹ̀ yẹn èèyàn máa excuse wáyà fún un wọ́n bá ti fẹ́ fọṣọ gíga aṣọ yẹn gbẹ dáadáa o èèyàn sì máa excuse wáyà fún so wọ́n ti wá ń lo advantage wọ́n ti wá ń fẹ́ máa ṣì lò pé bóyá àwọn fẹ́ bíi pé kéèyàn ní nǹkan bọ̀ kéèyàn tí wọ́n fẹ́ gbà pé lọ́wọ́ ní nǹkan so ó wá ti wá fẹ́ di lemọ́lemọ́ ó wá ti wá gbà pé wọ́n fẹ́ tọwọ́ bọ̀yàn lẹ́nu bẹ́ẹ̀ pèyàn látẹ̀kọ̀ àwọn èèyàn èèyàn àwọn àwọn fámìlì tó bá wá gan ẹ̀ ń suspect pé à ah, ṣe understand but àwọn tó nílé tó bá fẹ́ lò wọ́n máa wá gbà yọ̀ǹda. okay. so àwọn eléyìí kéèyàn kí wọ́n wá bínú bẹ́ẹ̀ yẹn kéèyàn wá bínú kéèyàn wá kó aṣọ wọn kúrò àbí kéèyàn sọ fún wọn ó rìn pé kéèyàn lọ sọ fún wọn pé ẹ má ta aṣọ torí wáyà yìí mọ́ oyin ò lè ṣe irú àárín yẹn kí ni kéèyàn ṣe sí. àti kọ̀ǹfọ̀ǹtì arábìnrin yẹn sọ fún pé má ṣàṣọ síbẹ̀ mọ́ èyí lè ṣe yẹn àbí. àbí náà ẹni tí èlé ṣe yẹn ṣé lè rí aṣọ ìfẹ́gbẹ́. Mm, nà kí n ṣe pé aṣọ gbọ̀ aṣọ wọn ti gbọ̀ gbọ̀ kò síbi téèyàn máa ka sí. right ńlá kàṣe ní ara wọn bọ̀wé ńlá sì rí pé wọ́n rọ sẹ́gbẹ̀ẹ́ látara pé káṣẹ tó tutù tó má pa aṣọ tó gbẹ tó wọ́n sì pé wọ́n rọ sẹ́gbẹ̀ẹ́ náà ni. àkọ́kọ́ náà tó bá jẹ́ pé aṣọ ti gbẹ táṣọ bá ti gbẹ yálà ó jẹ́ ní tó tayé àlà àbí kò jẹ́ ní tó tayé àlà. mi ò rò pé nǹkan kan burú pé aṣọ tó ti gbẹ kúrò lórí wáyà ṣùgbọ́n tẹ bá mọ̀ pé máa ń gbòdì lọ tẹ bá kó sẹ́gbẹ̀ẹ́ ó kò ń máìlì kò ń máìlì kan náà. bá a máa kó ní táwa lọ kó fún wọn. wọ́n ti máa ń sọ. pé kí ni. bíi pé ṣé torí kì í ṣe gbogbo yàtọ̀ sí ìgbẹ̀tọ̀ but israel àwọn ilé ìwọ́n mọ̀ mọ́ ẹ fẹ́ tẹ̀lé bọ̀ ẹ̀ lẹ́nu gbọ̀ngàn pé àwọn ọmọ pé wọ́n ní sùúrù bèbí tó ní sùúrù. ok ẹ sẹ́rí ọlọ́run abá tán àárín ẹ̀ ṣe lóòótọ́ lóòótọ́ èèyàn máa ń láwọn èèyàn kan ṣé ó dàgbà pé ọlọ́run dídì fún wọn fún yàn níbi tí wọn bá ń gbé ó dẹ̀ ní kí wọn mú sùúrù pẹ̀lú wọn ṣùgbọ́n sẹ́rí nǹkan tó máa ń dẹ́kun aburú bíi frankness kò sí wàláhì ó lè difficult o kò sí nǹkan tó dẹ́kun aburú bíi frankness ẹni tá a láàánú bá sọ òdodo yìí èyí tá a lè bá sọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀ làwọn afẹ́ tí wà wò ó bẹ́tà táwa bá rò pé ó wúlò ní wa ká wọ ẹni tí ò ní wú lẹ́nu ẹ̀kọ́ bá jíṣẹ́ yẹn tó ìyá wa ẹlẹ́kùnrin ọlọ́run ẹni tó wáyà pọ̀ mi báyìí ó fẹ́ẹ́ tóbi mẹ́fà èmi nìkan ni mo ta mẹ́rin nú ẹ̀ ni wọ́n á yọ ìkan sílẹ̀ pé mi ì fàṣọ lórí ẹ̀. àwọn aláàlékún sara alékún sara. wáyà kan ni àwọn tó bẹ̀rẹ̀ tó ní kọ́ńpáǹdì yẹn bíi bíi fáìsì àti ló wà ní kọ́ńpáǹdì yẹn. àwọn tó kù wọn ò fi ń fàṣọ síbẹ̀ o àní bí wọ́n lè bá fẹ́ fàṣọ tó bá fẹ́ fàṣọ ara fẹ́ǹsì ló máa ń fàṣọ ṣùgbọ́n wọ́n fẹ́ fẹ́ sọ́ra ó máa sọ pé à ẹlẹ́hàjẹ́ o. ẹ̀rà ẹ̀ bá ṣe báyìí títí òfin ọba arúgbó ṣe rí kò sáré ìtàlẹ̀ tàwáyà mi sí títí ó sì ẹ jẹ́ ká dé àdé pé kó bá wa ta wáyà mi káyọ̀ ń da wáyà ti dúdú yá yẹn ó yẹ kó jẹ́ aré ti nà kò tún lè wá bá aré wáyà mi tabata tí wọ́n tẹ́ bá ti rí pé bí tiẹ̀ ṣe rí nìyẹn ẹ wá ìmájì ládàtọ̀ ọmọ àgbà lójoojúmọ́ tí ẹ bá yọ̀ ń da dúdú wáyà kan fún un àní gbẹ́jọ́ àyín mọ́ tóun náà bá tún fi wáyà ti bí ṣe fi wá bá yóò ṣèjì àá àwọn lébọ̀ ìgbà yẹn tó ìyá ọ̀pọ̀ aburú la máa ń rò pa fẹ́ sá fún nípa ìlú sọ̀rọ̀ aburú tó máa wá ń kó wa sí máa ń ju ká sọ̀rọ̀ lọ. sẹ́rí frankness kò sínú ìṣesí wa nínú ìṣẹ̀dálẹ̀ àwa yorùbá èyí tó pọ̀ nù kan tó bá ní wá rárá àti lè confront èèyàn ká sọ fún un candidly ó dẹ̀ yẹ ká máa lè sọ pé sórí ọ̀rẹ́ ẹ̀ àjà o nǹkan báyìí báyìí báyìí báyìí ní ìgbìyànjú ẹ̀ táyà bá rí fún máa ń lẹ́nu wa àbí a lè fẹ́ ríra wa kọ̀ǹtrol tá a bá fẹ́ sọ káwẹ́ ni tá a lè rán tó máa jíṣẹ́ yẹn. tábà rí pé rárá iṣẹ́ yẹn ò ní ṣe é jẹ́ kí ni yorùbá náà sọ wọ́n lẹ́ni tí yorùbá ní jẹ́ ayé kí ni wọ́n ń ṣe. ọmọ fine so ìyá tó ti rí pé wáyà yìí kò ní jẹ́ kí n gbádùn ẹ̀ ẹ̀ wáyà mi ẹ̀ yẹ̀ dá ìyẹn sí ìyẹn dẹ́kun àbúrú gbẹgbẹ ó bẹ́tà kọ́lẹ̀ máa bá àmójútó àwọn problems kéékèèké bẹ́ẹ̀. question number three yes my sister's question is this if one lives in a compound where a particular person uh, is bent on provoking one they have the clothes line where they spread their clothes and the particular woman is always transgressing because the owner of the line of the line finds each time she wants to use it there are claims belonging to a particular woman on, on, on, the, on, on that line. What should she do? The best thing is to confront her and tell her, I reserve this line for my own clothes. If you find that too heavy for you to deliver as a message, send someone to deliver it. If you cannot do that, then perhaps you should try to erect another line and leave that one for her. You'll be earning reward. It doesn't mean you are a fool. No. It is to avoid problems and you earn reward from so doing. Yes. Question number three. Asalaamualeykum. Aleykum salaam. Ní orí pé kí àwọn àṣẹ dáadáa sí nìkan. Naam. Ṣé mọ̀ pé àwọn bàbá àtìyẹ́ pé ó máa ń jẹ́ ìrọ̀rùn fọ́kùnrin ju obìnrin lọ látara ìwà àwa obìnrin. Naam. Ẹ mọ̀ wípé ẹlòmíràn àti ẹ pé ó bìlì pé nínú pé èèyàn ń ṣe dáadáa sóhun àti níbọ̀ òun ni ká máa wọlé ara ẹni. Okay tó dẹ̀ jẹ́ pé aburú tó máa ń fà ìfà tó máa ń fẹ́ pọ̀ díẹ̀ láàrin ara ọ̀sìn ó máa ń jẹ́ kí èèyàn waste time ó máa ń jẹ́ kí èèyàn sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn nǹkan tó so mọ́ pọ̀ gan. kò síta ni àwọn ọmọ sọ̀rọ̀ pé tí o ti le jù kò ń wọlé èèyàn ń wọlé ẹ̀ ọmọ àti nǹkan tó máa fi wò pé èèyàn ní wà nìyẹn o. wọ́n mọ̀ ọ́ ní trust nínú èèyàn pé ṣé lágbájá kò lè ṣe. bọ́t ó máa ń dàbí pé bóyá èèyàn ìgbà ẹ̀hẹ́ ó dín ìwẹ̀ ọ̀dà tó then in fact inú ọ̀sẹ̀ wọn jẹ́ pé ó kèsè rí ni èèyàn ń ṣe dáadáa sí dáadáa pé ká pàdé ń takara ṣe kí ń síra wa yẹn kò tí ì tó kí ni àwọn aṣojú sílẹ̀ dé pé kí kèsè rí máa lọ́wọ́ nílé ẹlẹ́hà tó ti pé ẹlẹ́hà máa gbà kí kèsè máa wọ yàrá ẹ̀ ṣé tí yorùbá ẹ̀ ṣe débẹ̀ ẹ̀ tó èèyàn sì ṣe dáadáa sí lébọ̀ ni ok àkọ́kọ́ náà tábánikà ṣe dáadáa sí níbọ̀ àwọn tọ́lọ́wọ́n ọba ṣe lẹ́tọ̀ọ́ nìkan ni wọ́n ní ká ti ṣe dáadáa sí wọn. ó yẹ ká mú níbi ìdáhùn tí mo fún ẹni tó kọ́kọ́ béèrè yìí pé ṣé ká bá wọn ṣé ká gba oúnjẹ ọdún wọn torí ipa afẹ́ káwọn náà gbà tiwa rárá ọlọ́run ò rán ẹdẹ́lẹ́wù yẹn. bẹ́ẹ̀ náà lélẹ́yìn obìnrin mùsùlùmí kó ṣọ́lé ọkọ ẹ̀ kó má dẹ̀ tayọ àlàbí tọkọ ò fẹ́ kó tayọ ẹ̀. tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe kà á sílẹ̀ yìí ní máa ṣe wọléwọ̀de pẹ̀lú àwọn neighbors ó máa dé gbogbo àwọn nǹkan tẹ kà sílẹ̀ yìí. wàláhì dáadáa ni pé ààlà fúláàtì àbí yàrá téèyàn bá ń lò kéèyàn ó ṣọ ó wá wá ibòmíì tó wọn á ti máa ṣe dáadáa sáwọn obìnrin tó ń múlé kíyàn ọlọ́run ò dá yín lẹ́bi pé ẹ ṣe lọ máa jókòó sí wọn nínú yàrá tẹ́yìn nìkan tẹ́lẹ̀ di táìmù gbọ́ táwọn òsínú kan fẹ́ fi táǹtì wọn gbọ́ ṣùgbọ́n kan tó fi kún mi pé correct ṣé kéèyàn máa láwò kèsì rí láti wọnú yàrá èèyàn tó bá jẹ́ pé wíwọ yàrá èèyàn ó ní mímú àṣe ara wa léèwọ̀ fún kèsì rí nígbà míì kèsì rí ni wọ́n ṣùgbọ́n wọ́n trust iwájú bó ṣe trust ara wọn lọ tọ́rọ̀ bá wí elémi wọn wọ́n fẹ́ wá sí advice ẹlẹ́hà àní sọ pé wọ́n wá máa bá tiẹ̀ lọ torí pé kèsì ni. yàrá awa ò jẹ́ èrò fún ọ láti wọ tí wọ́n bá ní mọ̀rádù gidi tó ní good purpose tó ń torí ẹ̀ wá. ìbátan wá bá wa ló máa júwe ṣáàyè máa gba ìranù tó ń gbé bọ̀ àbáyé ò ní gbà tó bá dé tó bẹ̀ bẹ̀rẹ̀ tó ní alájà ẹjọ mo ní advice yìí ni ó tó gbogbo nǹkan tó fẹ́ sọ personal advice ni ò tí ì pọ̀ jù ó ti ẹ̀ lè dọ́rọ̀ láàrin òun àtọkọ ẹ̀gbọ́n tóun ò mọ ṣe ń o ó ṣe báyìí ṣe báyìí ẹ̀sìn ọlọ́run ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀kọ́ ní nǹkan tẹ́ ẹ mọ̀ ṣùgbọ́n tó wá ti di pé ó fẹ́ máa jókòó sọ̀rọ̀ ó fẹ́ máa sọ̀rọ̀ àgbòsí countenance yín ìṣesí yín máa jẹ́ kó mọ̀ pé kò réyàn fẹ́ eléyìí fún so pé ká jẹ́ kí wọ́n mọ boundary kí la lè fààyè gbà nínú yàrá wa ìwé òbúrú ṣùgbọ́n ká ní wọn ò gbọ́dọ̀ wọ yàrá torí kán jẹ́ kéfèé rí rárá ẹ̀sìn ọlọ́run ṣe lé ọ̀fun. pàṣẹ àwọn tí mò ń sọ ìṣe ti ti rò. okay bedroom mo ń sọ. wọ́n candidly mi ò rò pé ẹkú délẹ́gùn yẹn tó ti yé ànàkíyèsí dáadáa ní pè wá sí yìí. àwọn tó ṣe rí àwọn tí ò lẹ́sìn wọn ò mọ pé ibì kan làálàá kò síbi táwọn ò lè dé ṣùgbọ́n àwọn tọ́lọ́wọ́ bá ní ká lẹ́sìn àwọn mọ̀ pé tára bá ń bọ̀ tálọ̀ ló ká ti rì àta bẹ́dúùmù wa táwa tá a dára anú ilé ni kékeré tó bá jẹ́ ohun tẹ́ ń sọ nìyẹn bẹ́ẹ̀ ni ó yẹ kí wọ́n mọ àlá tá a fẹ́ kí wọ́n mọ. so but ṣé àmọ́ wípé àwọn ìṣesí kan wà àwọn máa ń ṣe wọn rẹ̀ fi ṣèkà ẹ̀rí pé píkáàtì bá sọ́dọ̀ yín tó bá kanlẹ̀kùn nígbà míì kò ní retí wọlé tàbí wọlé adéẹ̀kọ́ ni kò fi ṣèkà tó bá jáwọ́ ní ilé yín tó ń bọ̀ nù bẹ́dúùmù kò fi ṣèkà. wọn ò mímu ẹ̀yin lẹ́ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ fún un pé ẹ má dùnú o àáfà ò kì í fẹ́ léèyàn ní bẹ́ẹ̀dúrúmù ẹ̀ tó ti yé ẹjọ́ mi ò lé anytime tẹ bá ti wá ẹ má jẹ́ mọ́nú yàrá ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ wa ní pálọ̀ ṣẹ́rí frankness àlè fẹ́kù tá a bá fẹ́ ṣẹ̀sìn ọlọ́run ọba tàbí ẹ̀ ń bẹ́ni tí kì í ṣe mùsùlùmí táwọn ò tayọ àlà ọlọ́run yẹn ló má tà sáwà táwọn ò bá ti tayọ àlà ọlọ́run ẹ má bọ́ dà nǹkan kan tó bá tó ń pa wa. ṣùgbọ́n ìtọ́lọ́run fún rẹ̀ ò ní ká fi lé wọn sá tá a bá fẹ́ ti lé wọn sá ìyẹn làwa ń sọ̀rọ̀ ọba. pé kí n jókòó sínú yàrá wọn ká máa fọ̀rọ̀ ọlọ́rọ̀ pa mi ọlọ́run ní kí n fi rójú rẹ wọn. pé kó máa jókòó sínú bẹ́dúrúmù ọkọ mi ọlọ́run ní kí n fi rójú rẹ wọn so a máa check àwọn question number four. The summary of the last question is Are we permitted to admit our non Muslim neighbors into our inner apartments, our bedrooms, because we want to be kind to them? The answer is no. Allah has not made it haram for our non Muslim neighbors to come into our apartment as long as they have something worthwhile to discuss with us. Sometimes, even if they hate our appearance, they have more trust and confidence in us than in themselves. So they may come to us to seek advice. We should give them chance to do so. But that does not mean it has to go to the extent of admitting them into the inner bedroom of our husbands. Let's receive them in the parlor. And if any of them transgresses, we should know that they have no teacher. It is we who have teachers. When a couple knocks the door, they usually don't wait for you to say, come in before they come in. Likewise, they may want to transgress by coming to your bedroom. So it, it will now be your duty to let her know my husband doesn't like strangers coming into our bedroom. So anytime you come around, please meet me in the parlor. Question number five. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. So number four, number four. Questions, Mr. Davis. Tó bá yẹ pé Christian tí ẹ̀ bá ń gbélé, ọmọ mi máa ń lè tọ́jọ́ wọn ó máa ń jẹ oúnjẹ ó máa ń ṣe everything bẹ́ẹ̀ ó méjì àwọn tó wà bẹ́ẹ̀ gan-an ju àwọn tilé gan-an yọ pé every time ibẹ̀ ló máa ń dé sí láti school ibi nǹkan tó bá dé láti ilé ké ibẹ̀ náà ni so tó bá di time ọdún yẹn ọ máa ń gbé oúnjẹ wá fún wa fún ọ̀ lè ṣe kọ́mọ̀gbẹ́ ibi nǹkan bá ń ṣe bẹ́ẹ̀ dé ọ máa ń gbé oúnjẹ wá fún wa níbi tó pé àti close gan ló pé tá a bá ní nǹkan a máa ń fún wọn everything kò sí nǹkan tó bá béèrè káàrin ṣe fún wọn àti wá close gan níbi tó pé mo wá iye lọ́wọ́ fún mi ṣe àárín yẹn láti má gba oúnjẹ oúnjẹ bẹ́ẹ̀dẹ̀ ọ̀hún ní ìtẹ̀mọ́ bí nǹkan tí mo lè ṣe sí bẹ́ẹ̀ ọmọ mi ti close mọ́ wọn gan. ṣáàbù ṣáàbù gbọ́ ẹ̀sìn yé dáadáa. ó gbọ́ ẹ̀sìn yé. fine àwọn ní. tẹ kọ́kọ́ jẹ́ kó yé ni pé àwọn oúnjẹ ọdún wọn ọlọ́run ṣe lè wọ̀ fún wa báyìí náà bá agree pẹ̀lú yín ẹ wá wo bẹ́ẹ̀ ṣe máa jẹ́ kí wọ́n understand ẹ̀ ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú pé lílọ síbẹ̀ àwọn ọmọ yín ìyẹn náà yẹ kó ní limit kí nìdí àwọn tá a jẹ́ mùsùlùmí bá a ṣe fẹ́ káwọn ọmọ wa rí níjọ iwájú ló máa ń determine irú nǹkan táwọn ọmọ wa máa gbọ́ irú nǹkan táwọn ọmọ wa máa wò nínú ilé ọ̀pọ̀lọpọ̀ wa à ń nǹkan táwọn ọmọ wò lórí tẹlifíṣàn pé tẹlifíṣàn ilé wa gan ni à ń nǹkan táwọn ọmọ máa wò jẹ́ pé àwọn ọmọ náà mọ̀ pé ò gbọ́dọ̀ wọlé kó bá káàmọ́ àwọn kan bọ̀ tó bá jẹ́ pé ọmọ wa ń lè sọ́dọ̀ káfíìr jùlọ ilé tiwa lọ ó mì pé èsì nǹkan táwọn ọmọ ilé ìní kò sí nǹkan kan tí wọn ò ní máa gbọ́. so ìyẹn mo ṣe ní lílọ síbẹ̀ àwọn ọmọ wa a ní kọ́mọdé má lọ ṣeré ọ̀dọ̀ ọmọdé bíi tiẹ̀ but ó yẹ ká control ẹ̀ kó má jẹ́ pé àwọn iṣẹ́ díẹ̀ díẹ̀ táwọn ṣe lórí àwọn ọmọ time tí wọ́n ń rìn lọ́dọ̀ kẹfìrí á máa da gbogbo ẹ̀ wò so kẹwòye sí àárín yẹn bẹ́ẹ̀ nípa tó ń jẹ yẹn nígbà tó ti dá wa lójú pé àfẹ́ ká bá wọn jẹ oúnjẹ èyí tó máa fi ń ṣọdún ẹbọ ẹ máa sọ́mọ̀ encourage ni ọlọ́run ti ṣe dáadáa pé àárín ẹ̀yin pẹ̀lú wọn dáa ẹ̀ ń ṣe dáadáa síra yín ẹ jẹ́ kó yín wọn pé àwọn nǹkan kan tí ò yẹ yín nú ẹ̀sìn tẹ́lẹ̀ ọlọ́run ní kó padà yẹ yín lẹ́ẹ̀ṣẹ́ ní jẹ́ nínú ọdún ẹbọ ṣùgbọ́n oúnjẹ tó bá ń jẹ on ordinary day kò sí nǹkan tó ṣe ẹ̀fún láti bá wọn jẹ ó difficult but á jẹ iṣẹ́ náà ni iṣẹ́ ọlọ́run ọba ò ṣe é má jẹ́ ẹ̀dá ò ní fẹ́ gbà á but ìkan náà làá mú méjèèjì nínú ìyọnu ọlọ́run àti ìyọnu ẹ̀dá pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ bá fẹ́ fi fẹ́ òun ló máa determine pé ṣé á gbé jùlọ àbí kò ní gbé jùlọ but ẹ gbọdọ̀ wá torí pẹ́ ń tijú wọn kẹ́ ẹ máa ṣe nǹkan tó da yín lójú kọ́lọ́run òyọnu sí ṣẹgbẹ́ sísà ọlọ́run àkùnrin lọ́wọ́ ẹ discuss ọlọ́kọ ní kẹ́ ẹ wá approach ẹ máa ti bá wọn sọ. question number yes in summary our sister wants to know whether um, it would be proper for her to tell her neighbors they can't accept food on uh, non-Muslim ceremonies, especially because those neighbors are very nice to them. Their children spend a lot of time with those neighbors and they are non-Muslims. Then I warned against allowing the children to spend so much time with the non-Muslims. Because even us who are Muslims, we watch where our Muslim, our children spend their time. There are some of our relatives, even though we are relatives, we will not allow our children to spend too much time with them because they will not control what the children hear or what the children watch on the TV. And uh, it is the totality of what the children hear and watch that makes their personality in the future. You understand? So even with Muslims, we watch where our children spend their time. So if your children spend most time with non-Muslims, who don't have a yardstick of determining what is right or wrong, they are likely to get corrupted such that all the effort you are making to make those children turn out as good Muslims may be rubbished by the things they are exposed to in the apartments of those non-Muslims. However, children who are of tender age must play with one another. So we don't say they cannot go there, but we should limit how much time they spend with those non-Muslim neighbors. Secondly, When we say certain food is prohibited to eat at certain times of the year, because the ceremonies uh, surrounding those things are objectionable to Allah. It may be difficult telling our, especially those who are on good terms with us, but it's a choice between pleasing them and pleasing Allah. So I'm saying that the sister should seek the assistance of her husband to find a way of making it land gently and softly, but not because we hate you, but because our deal does not permit it. If we have been doing it in the past, it is because we were ignorant of this fact. And now that we know, we would not want you to give us Christmas food and the stuff, Easter food and all that. Wallahu alam. Question number five. Question number five. Regarding your experience in the recently, so first time around um, Aisha Ayuba accommodation ṣe ara lọ sí ìdílé kan ṣe iléèwé bàbá bàbàbà onílé àtijọ́ yarí iléèwé president nílẹ̀ ìṣiṣẹ́ agent ṣe bàbá onílé ìwé bó ṣe ń wa ṣe ti yẹnu sí láti fẹ́ ṣera nílẹ̀ yẹn sára padà wá màtá mùsùlùmí náà dẹ̀ nìyá rẹ̀ tí bó ṣe fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ mìíràn tó ń ṣe lọ́wọ́ kan ní pé àṣẹ pé à ń ṣe tẹ̀bíkì à ń ṣe tẹ̀bíkì nígbà àṣẹ pé ẹni náà ṣe tẹ̀bíkì ẹni tó ti wá tẹ̀lé wa nítorí náà ọmọ sílẹ̀ tá àìjọ nípa ẹni ọmọ bí ẹ̀jù gan ṣùgbọ́n tó tẹ́lẹ̀ rẹ̀ yíyan àwọn náà jẹ́ ẹwọ́ tẹ́lẹ̀ ìsìn tí wọ́n tẹ̀ ẹ̀mí ọ̀rọ̀ àṣẹ nígbà àṣẹ à ń bẹ̀rẹ̀ à ń bẹ̀rẹ̀ kó wọn ní ká padà wá bàbá tí wọ́n padà lọ abọ́ wa hàn dùn lẹ́yìn sílẹ̀ àwọn òfin wa ti ó ti fi ilé ìtọ́ ti yàgbá ó ti yàgbá ẹ̀fọ́ àwọn àjẹwọ̀n àjẹwọ̀n ó ní tẹ̀blíkì náà tẹ̀blíkì náà ní sẹ́pà àwọn òfẹ́ tẹ̀blíkì àwọn òfẹ́ sẹ́pà àwọn òfẹ́ tẹ̀blíkì àwọn òfẹ́ so bí ó tẹ̀sí lẹ́nu ó jẹ́ káwọn bí ó jẹ́ kéwìn wá dìgbò láti lè pẹ́ tọ́lá sọ pé wọ́n àti pẹ̀lú fún náà ń sìn wọ́n àti pẹ̀lú kì í wá yìí tọ́lá wo kìíní kìí ṣe àwọn nìkan ló ń ní ti yẹ bẹ́ẹ̀. ọjọ́ àti bẹ̀rẹ̀ àǹgbà tó ti bàtà wáyé ẹni tó ní ilé ìyàwó àgbẹ̀bẹ̀ wa ń bọ̀ kọ́ màmá yẹn màmá wípé tìrọ ni pé ìyà wípé ẹlòmí ìgbà tó jẹ́ ẹlòmí nàìjíríà tó jẹ́ tó lọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀dá ẹlòmí tó lọ lọ́jọ́ àdókò tó lọ́jọ́ gbogbo ọ̀rọ̀ yìí ọ̀tà ń sọ láti ọkọ̀ gbogbo oníkálukú ló ní ìyá tiẹ̀ rárá ilé ìpínsí nǹkan tí mo sọ ṣé dàbí ọ̀kan mo ní oníkálukú wọn ń yà tí ọ wọn bí gbogbo wọn bí wọn sí Islam àtẹ̀yìn náà àtàwọn bí wọn ni lọ́wọ́ Islam yìí bí gbogbo wọn ṣe ń ilé yàtọ̀ nígbà ìwà ni pé kò lọ sí ọmọ ìgbàkan lára wa ìlú ìpínsí ọ̀rọ̀ mi ṣé dàbí mo ṣe fẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ aláwọ̀ kan yẹn pé àìsè tẹ̀blíìkì yẹn kí ló bí ọ̀padà àìsè ti pẹ́ra tàbí tìrìyàn bóbí wà ní fún ilé emphasis lórí ọ̀rọ̀ yìí bó ti bó ti kọ́ ọ́rù lọ́dọ̀ pẹ̀lú. ok àkọ́kọ́ wọn sísà ni ó lè yé mi ó lè yé mi bẹ́ẹ̀ ti ṣe tẹ̀blé torí pé àwọn ọmọ ìyára táǹkì ní tẹ̀blé nǹkan kan tí wọ́n fi yàtọ̀ sí àwọn àmú ti ṣàlàyé ẹ̀fẹ́ rí àìbẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n àwọn náà mùsùlùmí ni wọ́n àwọn náà sì láwọn fẹ́ ṣe sí náà nǹkan táwọn rò pa ti yàtọ̀ ni wípé àwọn òkè ń tọ pinpin tó nípa pé ṣé kìíní yìí ṣe súnmọ́ ìlódodo àbí kìí ṣe súnmọ́ but àníyàn tí wọn náà fẹ́ ṣe súnmọ́ ṣé kí wọ́n ń sìn bẹ́ẹ̀ ṣe láwọn kan tán ní kò sẹ́bọ kò sóògùn làwọn àwọn náà fẹ́ ṣẹbọ wọn fẹ́ sóògùn wọn láwọn náà fẹ́ ṣe súnmọ́ ṣùgbọ́n wọn ò dá mọ̀ gbogbo àwọn ìjọ wọ̀nyí a mọ̀ pé wọ́n fẹ́ ṣe é pọ̀ tí wọn ọ̀dá ojú lówó ẹ̀ mọ̀ ìyẹn làwa fi máa ń sọ pé àwa kì í ṣèjọ yìí kọ́ lè mọ̀ pé àwa fẹ́ ṣe súnmọ̀ a máa wá ń tọ́tí pé èrè ni súnmọ̀ òdodo tí wọ́n ti tìsọ́dà níbi yàtọ̀ sí ìsọkúsọ tí wọ́n ń parọ́ ẹ̀ mọ́ òjíṣẹ́ ńlá ṣùgbọ́n bó ṣe yé mi tó yé mi àwọn tí kì í bá ṣe pé súnmọ̀ yé ìkan náà ni wọ́n ka gbogbo wa kú tẹ̀blí ìlú gbogbo gbogbo àpáàtì bá ti dánu gàn sí tẹ̀bílẹ́ẹ̀gì ni ó ti ń sìn àti tó bá ṣẹ̀ wá ń ṣàlàyé fún ọ pé àrárá àjọra nípa pé àjọ fẹ́ ṣe súnà ni ayàtọ̀ nípa yí pé ojúlówó súnà làwa máa ń tọpinpin la máa ń wá kiri ká tó ń ṣe é bẹ́ẹ̀ kì í ṣe tẹ̀bílì tẹ́sọ fún wọn yẹn èmi ò ká kún àbùkù tálàyé bá ti tẹ̀lé tuntun ṣé wàá rí ṣe sí ìwá yẹn ìyẹn ló jẹ́ ló máa jẹ́ ká mọ pàtàkì pé ibikíbi tá a bá wà ká júwe ara wa ní àpèjúwe táyé ń fi gbẹ̀fẹ́lì míì tó jọ wá ń jọ wájú. àmọ́ bóyá lẹ́yìn ti ṣe alágbàákò àwọn kan táwọn ń burú bíi tiwa. àtọ́jú ẹ̀ tó ń báyàn ṣe. wọ́n ń báyàn ṣe mm. ok ó lè jẹ bẹ́ẹ̀ torí pé ẹ̀yin máa ṣàwòdé lẹ́nu àìdẹ́ẹ̀kọ́ ẹ̀yin dẹ̀ máa gbàṣọ kọ́kọ́ tó jáde. àwọn tí wọ́n kéré tọ́gbọ́lá àwọn fẹ́ lọ sóde ọkọ máa ń délé bèrè ní pé lágbájáda àwọn ti yà lóde tí lọ gbogbo òde tó bá náà fi kórìíra wa àní apology for anybody tó ti yé sí ọlọ́run ọba ṣùgbọ́n ọ̀tá ala tó pàṣẹ pé kárí bá ṣe rí ó mọ̀ pa máa gbélé àti tí ìkọ́lé tara wa ilẹ̀ òní fún wa ọdẹ́dẹ́ gbígbé ó lè jẹ́ pé tó tá a bá débi kan tó bá láwọn ògbà àárí bò míì tí wọ́n ní irú ẹni táwọn ń wá rèé tó ti ń sìn tó a gbọ́dọ̀ jẹ́ kí irú ìṣe tí a yàn ṣe sí wa kó wá mú wa rò wípé the only way tá a lè fi mórí bọ́ ni pé bóyá káwọn náà kúkú ayọ̀ nǹkan tá a fi ń borí yìí ká lè jẹ gbogbo àwọn aráàlú rárá ká dúró lórí ibi tọ́lọ́wọ́ bá mọ wá lé tó dá wa lórí pé ìyọnu ọlọ́run wà pẹ̀lú wa bí lè ṣe lè kó fún tó ọlọ́run fún rẹ̀ á jẹ́ fún wa ṣẹgbẹ́ sísà mi. tó bá jẹ́ pé ọlọ́run padà wá jẹ́ pé rílé yẹn ẹ wá jẹ́ kí wá kẹ́kọ̀ọ́ dáadáa látara wa kó wá tara ti yín mọ̀ pé irú àwọn táwọn fẹ́ pọ̀ yìí gan-an ló yẹ káwọn ń dà sílé tí wọ́n bá láàbá wọn lọ sóde nǹkan míì tó máa wa àwọn ìfaradà tí kì í ṣe lẹ́sìn ibi tí wọn ò nílé ṣe káwa ṣe fún wọn wọn á ti pé àwọn ará bíi dáa ó wọn kì í báyàn lọ ni. ṣẹgbẹ́ sísà Allah fi ń ṣe. question number six. Assalamualaikum. aleykum salaam wa rahmatulah. ẹ̀jẹ̀ ló ní pé ẹni ká máa ṣe dáadáa sí àwọn neighbors wa. naam. arápàdé ẹjọ́ obìnrin yìí sìn á lè kú gírí kákọ̀wé pé ah níbẹ̀ mi yóò ní ìdí nǹkan báyìí àbí kí níbẹ̀ wa kó béèrè nǹkan lọ́wọ́ wa. naam. ká lè fún láì gbàyànjá àwọn ọkọ wa. bẹ́ẹ̀ ni. ti wá ọ̀nà gbé afa ẹ̀dẹ̀ fún mi níyànjú bóyá tẹ̀ bá ṣe ìsìn lé gbàmí ìwà tó pé a lè má ní credit lórí fóònù láyé ṣe ti pé afa ọ̀dẹ̀ jẹ́ fún mi níyànjú káfà ni tó máa pè mí náà ni o tó máa fẹ́ fẹ́ gba fẹ́ fún wọn nǹkan tó fẹ́ gba ọ̀pọ̀lọpọ̀ wọn gan máa pè mí ẹ̀jẹ̀ kí ló lè bóyá torí wọn nígbà mi máa ń béèrè nǹkan lọ́wọ́ yín ẹ̀rọ ìyá máa ń fi kọjá ah, ẹ̀rẹ̀ jọ kájọ jẹ́ mi o ẹ̀ ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn torí ẹ̀fọ́ gan sísá àtúntò tí a ṣe ìfìfì ọlọ́run ò yọ̀ǹda pé ká máa fi àwọn nǹkan tó wà nílé tọrọ tó bá dá wa lójú pé àáfà ò yọnu sí ká fi tọrọ ṣùgbọ́n àáfà lè wà indifferent wíwà indifferent ni pé kò sọ pé òun yọnu sí kò dẹ̀ sọ pé òun ṣe léèwọ̀ ṣẹ́rí tí ò bá sọ pé òun ṣe léèwọ̀ aláǹfààní láti ná nínú nǹkan tó pèsè fáwọn tá a bá rò pé ó tọ́ sí ànábì wa òun ó gbà lá